ẹnìkan kan ọ̀gá àtikárí ẹ̀rí kan sì mú. yálà ní tíra ọlọ́run tàbí náà dé kanabi wa muhammad sallallahu alayhi wa sallam lónìí lágbára ọlọ́run nùzúlù Ìsá alayhi salatu wa salam ìpadàbọ̀ anabi Ìsá bí ó ti sọ̀kalẹ̀ láti sánmà wá sílé ayé kì í ẹ̀ ń bá kú ní màá jíǹde. anabi Isa rafa'ahu Allah ila sama ọlọ́run gbé lọ sí sama ó sì ń padà bọ̀ wá sáyé. gbọ́dọ̀ parí ní àwọn ìjọ Islam tí wọ́n forí gbá lábala yìí bí wọ́n ṣe forí gbá níbi tí Mahdi àti níbi tí Masih Dajjal wọ́n ní ò sí ìpadàbọ̀ kankan fún anabi Isa. ní pàtàkì jùlọ àwọn ìjọ ọlọ́màdíà tolónìí ọ̀rọ̀ ń pa ànábì Ìsá wọ́n padà bọ̀ láàmàwí lónìí sábà tó nípa ànábì Ìsá kí ni ìròyìn rẹ̀ irú èèyàn wo ni ọkùnrin àbóbìnrin àbí báwo ni ó ṣe sọ̀kalẹ̀ sáyé ó ṣe jẹ́pọ̀ nìkan ìní ọ̀padà wá sáyé nínú àwọn ànábì ọlọ́run tó ṣẹ́kù kí ló fà á ọ̀dà tọ́ba wá lílé ayé padà tí yóò wà níwà pé ànábì ọlọ́run tuntun ló tún jẹ́ ni fáàsì mà wípé ànábì wa Muhammad ó ní òpin àwọn ànábì ọlọ́run the seal of the prophet. bákan náà iṣẹ́ òní ń bọ̀ wá ṣe láyé tábàmọṣẹ́ tí ń bọ̀ wá ṣe láyé tán bóun ni nǹkan ó ṣe rí lásìkò rẹ̀ lẹ́yìn náà kò sẹ́ńtì wáyé tí èkú tí wọ́n ó tún gbé lọ sánmà padà ní àbí yóò kú sórí ilẹ̀ bóun lọ́la àmàlẹ́ ó ṣe jẹ́ tó bá padà wá sáyé ọjọ́ mélòó ọ̀sẹ̀ mélòó oṣù mélòó ọdún mélòó ni ó lò ní ayé eléyìí jẹ́ àwọn tí a máa ń ṣe àgbéyẹ̀wò rẹ̀ nírọ̀lẹ́ tòní lágbára ọlọ́run wala taqulanna li shay'in inni fa'ilun dhalika ghadan illa an yasha Allah. ẹjẹ́ àti bíi pẹlẹbẹ mú ọ̀lẹ̀ jẹ sífàtù Ìsá aleyhi salatu wa salam ìròyìn nípa ànábì Ìsá ta ní í ṣe báwo ló ṣe jẹ́ òjíṣẹ́ náà ọba sallallahu alayhi wa sallam ó ti ṣe àlàyé fún wa nípa ànábì Ìsá alayhi salatu wa salam àwọn ìgbàwọ́ ọ̀rọ̀ ahadith lónìí rànran ńlọ́wọ́ lórí eléyìí. ìkíní wọ́n jẹ́ àmà pé ọkùnrin ni Jésù kìí ṣe obìnrin rọ́jò ni. lè kọ́ ọ́ kìí ṣe ẹni tó ga kò sì kóró ọ wà níwọ̀n tún wọn sí ẹni pé lẹ́tà bíi tọ́wíìlì wọ́n làbẹ̀ lọ́kọ̀ sí yọ. awọ rẹ̀ nínú ẹgbàwọ́ ọ̀rọ̀ kan wọ́n ní ahmar ní ẹ̀ńtọ́pọ́nláwọ̀ nínú ẹgbàwọ́ ọ̀rọ̀ kan irun orí rẹ̀ jáádùn wọn lọ kọ́ ẹ̀ ọlọ́bìnrin àwọn òyìnbó bó ṣe máa ń lọ́pọ̀ yẹn. àrídùn sọ̀dẹ̀rẹ̀ òun náà jẹ́ tó ṣe pé yọ fẹ̀ nígbà yà nínú ẹgbàá wọ̀rọ̀ mi irun rẹ̀ ta sọ pé ọkọ̀ ìlú wọn ní síbùtù ṣáàrì mi ẹni pínu rẹ̀ ogun ọyọ báyìí. káànàmì àkọ́rọ̀jà mi ń dẹ̀yìn máa bá ń wò ó bí ìgbà tíyàn fẹ́ jáde kó ń lé wẹ̀ ó fẹ́ wẹ̀ tán bí irun ó ṣe rí òun bẹ́ẹ̀ ni irun ẹ̀ ṣe rí ẹni tó ní irun púpọ̀ ní ànábì Ìsá Jésù ẹni ṣe lẹ́wù límnátùn límnà onírun téèyàn ní tó kọjá ibi etí báyìí tó sàn wá síbi èjìká límnà lórí ọ̀run bá ń bẹ fún ànábì Ìsá aleyhi salatu wa salam. irun bí ìgbà pé ọ̀sẹ̀ yá tán bẹ́ẹ̀ ló ń sọ̀kalẹ̀ wá sórílẹ̀ ayé yóò bá sọ̀kalẹ̀ wá yóò sọ̀kalẹ̀ wá lẹ́yìn tó ṣe pé bí n ta lè fi wé nígbà tí a bá gbìyàn nìkan kọ́ lọ́rùn ẹni pé yóò fọ́ kan màláìkà méjì yóò wà láàrin màláìkà méjì òní òfin sọ̀kalẹ̀ wá sórílẹ̀ ayé eléyìí jẹ́ ìròyìn nípa anabi Isa aleyhi salatu wa salam níbo la taari àwọn ìròyìn yìí àwọn àdéhùn wo ńlọgbẹ lẹ́yìn ìkíní máa rọ wá òṣè ìkọ́n àdìsí Bukhari àti Muslim ti ń gbà wá látọ̀dà búrò rírà ọlọ́mọba nìyọ ní sí i ó lè jíṣẹ́ ọlọ́run ọba sallallahu alayhi wa sallam sọ pé ó lọ sọ laylata usriya bi laqitu Musa lálẹ́ ọjọ́ tọ́lọ́mú mi ṣèrìn àjò látàyè lọ sí sánmà mo pàdé àwọn ànábì ọlọ́run tó pọ̀ o làkìtù mọ̀nsá mo rí ànábì mọ̀nsá mo bá pàdé fanahata o ó wá sọ ìròyìn nípa bí ànábì mọ̀nsá nípa bó ṣe rí àdìsí ń gùn ó wà ń bá a lọ ìlà ànkọ́ọ̀ wàlàkìtù àyìnsá bẹ́ẹ̀ ni mo tún ṣe alábàápàdé ànábì ọlọ́run àyìnsá aleyhi salatu wa salam fani asawu anabi sọ nípa ìròyìn tiẹ̀ náà fakọọl ó wá sọ nípa rẹ̀ pé rìbà àtún èèyàn kan ní tó ṣe pé rọba àtún a lè fi gíga ròyìn rẹ̀ a sì lè sọ pé ní tó kúrú ni yẹn ní pé ní tí ń bẹ níwọ̀ntúnwọ̀nsì ni anabi Ìsá ahnaru aláwọ̀ pupa oní anabi Ìsá ṣe tíyàn bá ń wò ó kàánàmà kharaja min daimas gbígbà pé ó ṣe jáde nínú léèwẹ̀ bẹ́ẹ̀ ni ó ṣe rí àdìsí kanu Bukhari àti Muslim kò ní wọ́n gbà wá. وروى البخاري عن ابن عباس رضي الله عنهما روى البخاري نصب حديث ميوى لقد أبلى ابن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم olójijì ọlọ́run bá sọ pé ra'aytu Isa wa Musa wa Ibrahim anabi ní mo rí anabi Isa Jésù mo rí Musa mo Ibrahim Abraham fàánà na ẹ wàá rí Jésù tí mo rí ìyá anabi Isa fa ahmaru ja'dun ọjà tó pupa kí n rí tó kọ́ àrí ìlú sọdírì ẹnitọ́fẹ̀ nígbà yàní. nínú ìgbàwọ́ ọ̀rọ̀ mi imam muslim lọ́gbà wá lọ́tọ̀dàbò rírà ọlọ́mùbá ni yọ́nú sí i. ojúṣe láwọn ọba sallallahu alayhi wa sallam sọ pé lakọdẹrọ àìtù ní ìfìlẹ̀ hijiri mo ń wọra mi báyìí nínú kàába wà Quraysh ń nígbà táwọn Quraysh yẹn bẹ̀rẹ̀ sí ní mílíọ̀nù àwọn ìbéèrè lọ́lọ́kan ọ̀jọ̀ kan fàdákàrà ní hadith ó mú àdéhìí wá léyìí tó gbọ̀n dára tó sọ ń bẹ̀ ni pé wàyídà Ìsá ibn Maryam alayhi salam qa'imun yusalli mo bá rí ànábì Ìsá alayhi salatu wa salam lẹ́yìn tó dìde nàró ti ń kírun ara ti ń bọ̀ nù yóò kírun kódà yóò tún ṣe hajj nígbà bá padà dé yìí akọrọbù nẹẹsì bíi ṣaban ẹtí mo lè fi ẹtí ànábì ẹyin sá tọjọ jù tí mo lè sọ pé ó jọ jù tẹ́ ẹ fi lè dáàmú ẹyin sá dé òní àrùn wà tó bẹ̀rẹ̀ sàmúd àsákọ́sí radiyallahu anhu ọjọ́ ọrùn ọmọ mẹsàn-án-dì kọ́lọ̀nkọ́ba ní ìyọnu sí i àdìsí ẹlẹ́yìn mùsùlùmí náà ló gbà wá àdìpọ̀ àwọn àdìsí tó lọ àwọn àdìsí ńláńláńlá bíi mùtábákùn àlẹ́yìn tàbí sọyún muslim tàbí sọyún bukhari ni ló ń ṣe àfimúlẹ̀ pé ànífẹ́ anabi Isa aleyhi salatu wa salam wọn padà bọ̀ wá sáyé wọ́n fi sahihayn nínú àdéhùn mi ìtàrí nu bukhari àti muslim bákan náà abdullahi bin umar radiyallahu anhuma ńlọgbà ó lè jìṣẹ́ náà bá sọ pé arani laylatan indal kaabati mo ń wúra mi lálẹ́ ọjọ́ kan tí mo wà ní kaaba fọ̀rọ̀ àìsù rọ́jùlan ádámà mo wá rí arákùnrin kan tó di aláwọ̀ brown aláwọ̀ èèpẹ̀lẹ̀ ka àṣàní máa rọ̀ àìsù ẹni yìí mo rí àṣàní máa rọ̀ àìsù rọ̀ in ẹ. ma an ta rọ́ọ̀in min adami rijal mórí lẹ́nu tó ti pé léèyàn jẹ́ aláwọ̀ brown lórí àwọ̀ wa yìí ọmọ tá a pọ̀ léèyàn láwọ̀ mọ̀ṣẹ̀rí láwọ̀ lẹ́mà ó ní irun ṣèkìtì kan lórí lè tún tayọ ibi etí rẹ̀ wá síbi èjìká rẹ̀ méjèèjì ká àṣà ni màrọ̀ àyè irun yìí mà dá pọ̀ wọ̀ ni mo ṣe máa ń rí irun. ọ̀dẹ̀rọ̀ jálà irun táwí ó ti kọ́ǹbù ẹ̀ ó ti yá fàáyà táktòrò máa hàn bẹ́ẹ̀ ni irun táwí ẹni ń kán fún mi tó tó tó mọ̀tẹ́kì hàn mo rí anábìrin ta lẹ́yìn tọ́rọ̀ gbọ̀kú àlárọ̀ jùlẹ́yìnì lórí arákùnrin méjì kan àwọn àlá àwọn àti àdìlẹ́ntọ́rọ̀ gbọ̀kú síjìká àwọn ọkùnrin méjì ìyàtọ̀ fòbìlì báyìí mórìtì ń tà wáàfù ní mọ́sálásí ọlọ́run ìyẹn ní kàńdà fasa alùtù mo wá ṣèwádìí pé mẹ́nìhàdà tálẹ́ni tí mò ń wò yìí fàkìlà hàdàlùmọ̀sí ìṣùgbọ̀n mẹ́ríyàmà wọ́n á dá pé à ànábìyàn yín sánú olófún aráyé nírò òdùnnú nípa pé ànábì ìgbẹ̀yìn ń bọ̀ ẹni tó sọ nípa rẹ̀ jésù nù aleyhi salatu wa ọmọ mariam. nínú ìgbàwọ́ ọ̀rọ̀ mi ìtọ́jà ti imam bukhari عن ابن عمر رضي الله عنهما قال لا والله إذا حديث ذات قرآنه قلنا قلنا بابرا لا لا قولي بيه ما قال النبي صلى الله عليه وسلم لعيسى أحمر النبي صلى الله عليه وسلم وصفه انتوقا لوني ولكن قال ṣùgbọ́n sọ báyìí pé nítorí wàá sọ ni pé ó ní asmaru launa ìyẹn pàwọ̀ rẹ̀ kì í ṣe àwọ̀ pupa bó láṣẹ wá ṣe pẹ̀lú àdéhùn méjèèjì tí ó ṣe bẹ́ẹ̀ ní tó fẹ́ tako ara wọn. àlìjáàmù bẹ́ẹ̀ ni àbẹ́yẹ̀ rẹ̀ wáyà. fi kọ́ọ̀dì fi báàdì ya ahmar nínú apákan àwọn àdéhìí wọn ní ànábì ànísá àwọ̀ rẹ̀ pupa àdéhìí mi wọn ní bíi brown bí àwọ̀ ìpẹ́ẹ́lẹ̀ wọn wọn nínú rẹ̀ ọkọ̀ ó ṣe gàgàgà sókè ìdàkejì kọ́ kí wọ́n lọ sí sókè bó wá fi fi orí láàrin àwọn àhàdé ètí ọfẹsẹ bíi ẹni tí ọta kọra wọn. ìdáhùn ni pé láàmùnà fáátà bẹ́ẹ̀ àbẹ́ ìrìwáyà àwọn ìgbàwọ̀rọ̀ kọta kọra wọn kọsátà kò ń bẹ. tó ṣe pé ẹni tó pupa ni àbẹ́ èyí tó sọ pé àwọ̀ rẹ̀ aláwọ̀ ìwẹ̀ ni. láti ṣe. jámù láàrin méjì ni pé lóòótọ́ aláwọ̀ brown ni ṣùgbọ́n sọ́ọ́fíà brown tó ṣe wípé ọmọ parangandan ni ṣùgbọ́n àwọn afáàdì ń ṣe kó eléyìí òkùjọ ni. ètò wa sọ pé irun rẹ̀ ó kọ́ ìlú wọ́n ní irun ara ńlọ́kọ́ ìlú irun orí rẹ̀ òun ọ̀kọ́ ìlú. ju gbogbo ẹ lọ ọjọ́ ìgbìyànjú táwọn afáàtì wọ́n ṣe lórí rẹ̀. báyìí sífàtì nùzọ́lẹ̀ yìí àlàyé nípa ìsọ̀kalẹ̀ rẹ̀ báwo ni yóò ṣe sọ̀kalẹ̀ alayhi salatu wa salam. Ànábì Ìsá láì ṣe àní-àní Masihu Dajjal ni wọ́n kọ́kọ́ rí kó tó di báwa rí Ànábì Ìsá alayhi salatu wa salam. Yẹn ni pé yakunu nuzuluhu ba'da khuruj Masihu Dajjal yóò jáde lẹ́yìn táwọn yàrá ti fojú wi náà màsíù dàjáàs tó ti dalẹ̀ láàmú tó ti tó ti ṣe wọ́n ṣìbáṣìbọ wọ ìfáàdé òfin àt lẹ́yìn tó ti balẹ̀ jẹ́ ìyẹ́bà hàn sallallahu Isa alayhi salam fayanzilu ila al-ard bọ́lọ́mbà fẹ́ wo àwọn tí ń lórí ilẹ̀ bá fẹ́ wọ̀n ṣe láàánú yóò wà rán ànábì Ìsá yóò sí wọn yóò sọ̀kalẹ̀ sórí ilẹ̀ ويكون نزوله عند المنارة البيضاء yóò sọ̀kalẹ̀ láti bi asóró kan èyí tó funfun gbòò tí ń bẹ ní ìlà oòrùn ilẹ̀ Damasco ìyẹn nílùú sham lọ. ìgbà tí ó bá sọ̀kalẹ̀ àléyìí máàrú dàtáàní aṣọ méjì òní ọwọ́ ní ọwọ́ sọ́run wádìí lẹ́yìn tó ti pé yóò gbé ọwọ́ rẹ̀ méjèèjì ala ajnihati malakain lórí ìyẹ́ àwọn màláìka méjì tí wọ́n ó dìjọ sọ̀kalẹ̀. ìdá àtọ́ àtọ́ àrọ́ àsáwò tó bá dorí kodò báyìí kọ̀tọ́rọ̀ yóò bẹ̀rẹ̀ sí ni máa ká fún omi. wàyí ìdá àrọ̀ tó bá tún wá gbé orí sókè tàhádàrà mí ni òjò máa nù kàlòlóyè àwọn nǹkan tí ó dà gẹ́gẹ́ bí àlóòlò yóò bẹ̀rẹ̀ sí ní máa kán jáde látara nẹ́bí àyíká aleyhi salatu wa salam lára àròyìn rẹ̀ ni pé láàyè ìlòlè káfírin kékeré kan kò ní gbọ́ mímí ànẹ́bí àyíká kọ́fà mímí rẹ̀ kọ́fà mú ìlàmọ́ta àfi kíkẹ́ nǹkó kú lójú ẹsẹ̀ wà náfàsù hó bẹ́ẹ̀ mímí rẹ̀ kan tó bá mí lẹ́ẹ̀kan báyìí yẹ̀ǹtẹ́yì haythu yẹ̀ǹtẹ́yì tarafu ibi tó bá ríran dé ibẹ̀ ni mímí rẹ̀ lẹ́ẹ̀kan ibẹ̀ ni yóò ibẹ̀ ni yóò dé ẹgbẹ́ òkè fèsì bá mi lójú ọ̀nà lásìkò gbà náà wọ́n máa kú ni. wa yakunu nuzuluhu ala taifatil mansura ìgbà ọba sọ̀kalẹ̀ àwọn tí ó sọ̀kalẹ̀ sí láàrin ńlá wọn ìjọ tí mùsùlùmí al àwọn ìjọ tó ti pé ọlọ́run ti ṣe àdéhùn àtìlẹ́yìn àrànṣe fún alẹ́ ti tó kọ́ ọ̀sẹ̀ lo alàlẹ́hàkì iná làwọn ìjọ tó ti pé wọ́n máa báwọn èèyàn jagun lórí òdodo. wàtàkùnù mùsùlùmí àtàn lèkìtàlì dàjà àwọn ìjọ tá a wí yìí wọ́n pilẹ̀ ti sarajọ pé tó bóò láti kojú màsíwò dàjà arákùnrin tí ń ba ìmánì àwọn èèyàn jẹ́ yìí tó ti sọ gbìyànjú kẹfẹ́ rí táyìí bó láti dojú ìjà kọ́ fayanzilu wákà ìkọ́ láti sọ̀la. àtùgbà tí àníbi ìrìnsá tí ó sọ̀kalẹ̀ dáadáa ìgbà tí a bá ti ìkọ́ mà tán tí màá mọ̀ fẹ́ léwájú kó kírun ìgbà náà òun àníbi ìrìnsá òní yóò sọ̀kalẹ̀ sáàrin wọn. ìsọ̀lẹ̀ yóò kírun khalfa amiri tilka ta'ifa lẹ́yìn tó jẹ́ aláṣẹ fún àwọn ìjọta wíwọ̀n ẹ kìrìsìtẹ́nì ni ọ́ ìgbà wo jésù ni à ń sọ nípa rẹ̀ yìí o pé ó kírun ó kírun ó tó lọ ní nígbà ọba tún dé náà ìrún ni ọmọ akí ṣé àgbàgbé àkọ́kọ́ ọ̀rọ̀ tọ́kọ́ sọ nígbà òdélé ayé ìyá mariamu análáàkì hàdá ìrẹ́ mariamu níbo la ti rọ́mọ tó wá gbé wá ọ̀lẹ́ka yìí ti sọ fún mi pé tọ́ fáyìí máa sáró yìí nàmínálẹ́bàṣẹ́ rẹ̀ àdán. فقولي إني نظرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا mo ò ní bẹ́ẹ̀ nìkan kan sọ̀rọ̀ mo gba àwẹ̀ ọ̀rọ̀ lónìí àwọn yóò bí ọlẹ́rẹ̀ o níbo ti rọ́mọ yóò ṣàjòjì sí àwọn torí pé Mariam wà káyìdé ìfìlẹ̀ àìfà mímọ yóò lọ gbé ìlú mọ́tà ìfìlẹ̀ àìfà níbi kóbìnrin kóra rẹ̀ níjànú pé á ah, kódà ó sọ abẹ́rẹ́ àti bíi Mariam Mariam àtàwọn á ń gbọ́n gẹ́gẹ́gẹ́ mo la ti arọ ma ẹgẹ bí asọlẹ malaku Jibril fa aṣara ti eléyìí ìmọ̀ abilé rẹ̀ pé mo lè ti rọ́ mi eléyìí o mo ti rọ́ ma o fa aṣara ti eléyìí ọ̀nà kàti pé ọmọ mi ẹbí léèrè ẹ má bìí mi léèrè ah, ah. ndí ò la wá bàjẹ́ tó báyìí ó ti yàtọ̀ sí mọ́ríàmà tá a máa kéé kálí máa ń ká nàfẹ̀lì máa rè yá ó ti jọ́ mọ́ ọmọ ekin jùlọ ayé àtàbáyìí ọmọ orí ìtẹ̀lẹ̀ ní àwọn bá sọ̀rọ̀ ìwọ́rí rí kọ́ọ̀lá ìní abdullah àtàníyàl kìtàbà wàjàálàní nàbíyàn wàjàálàní mubarakan ibi tá a fẹ́ lò wà awsani bisolati wazakati máa dumtu hayya. ọlọ́run bá mi pa mí láti ó ní kí n máa kírun kí n sì máa gbààwẹ̀ lópin ìgbà tí n bá ń sẹ̀yìn. ẹ eh? wọ́n ní kí n máa kírun kí n sì máa yọ zaka máa dum tu hayyan tó gbà tí n ń sẹ̀mí lọ́wọ́. ẹni pé tó lọ nígbà bá tó dé náà náà ní òkè ẹ bá bèè lọ jọ pé ń tọ tí a rí ijó tó ń jó ń chọ́ọ̀chì o ngbọ rí ìlú tẹ́ o orin tẹ́ ń kọ́ o ẹ̀ ríkù àròsúlá ní ìlànà ní ìsirọ́ìlà lówí ọlọ́run rán mi sáwọn bàní ìsirọ́ìlì ọ̀sẹ̀ kọ́ lọ́run rán mi sí ọmọ nàìjíríà ọmọ nàìjíríà bá máa lómi ìsìn bá ń ṣe kìrìsìtẹ́nì àtọ́júbọ̀ ẹ̀sìn ló ń ṣe ntí a ní òsè ńkọ́ ló ń ṣe ọlọ́run ọ̀ràn jésù sí ọ nínú báìbù gan àwọn àbùsàn ìsírẹ́lì sọ́sọ́nù ìní wá káàkiri yìnyín kí ànábì Ìsá alayhi salatu nígbà ọba padà dé yóò kírun yóò yọ zàká nítawọn mùsùlùmí ń ṣe nẹ́ẹ̀sì ńlọ náà ṣe àti pé yóò sọ̀kalẹ̀ sáàárín àwọn ìjọ àtọ́ ìfàtẹ̀mọ̀sọ́rọ̀ àwọn ìjọ tó ṣe pé ọlọ́run bó tì hàn lẹ́yìn ọlọ́run bó ràn wọ́n ṣe yóò gbin alékè àwọn tí wọ́n bá jẹ́ ọ̀tá fún wọn. bàbá ìbùnà kẹfẹ́ rẹ̀ wọ́n sọ àwọn ọ̀rọ̀ kan tó gùn níbí ṣùgbọ́n ẹja ara mú díẹ̀ ńbẹ pé ó ti pọ̀ jù fọyín zoli aleyhi salatu wa àwọn ẹ̀rí lórí sísọ̀kalẹ̀ ẹ̀rí nínú kùránì bí ń padà bọ̀ wá sáyé àìmọye àwọn tí ń ṣe àfimúlẹ̀ pé ànífẹ́ Jésù wọn padà ń bọ̀ wá sáyé ẹjẹ́ á máa mú níkọ̀ọ̀kan èjèèjì ẹjẹ́ á bẹ̀rẹ̀ láti di ẹ̀rí ìka lè rí gbá mú nínú tírà ọlọ́run nínú Al-Kùránì alápọ̀nlé tabadélé kálọ̀ yẹ̀wò súrátù Zukhrufi àyà ẹlẹ́ẹ̀kẹtàdínní tí lórí àyà ẹlẹ́ẹ̀kọkànlélọ́gọ́ta ẹnìkan ní kí ni yorùbá rẹ̀ kí lè bó rẹ̀ fifty seven to sixty one nínú suratu Zukhruf kálọ̀ yẹ̀wò kí lọ́wọ́ bá sọ. ọlọ́run ní walamma duriba ibnu Maryama masalan idha qawmuka minhu yasiddun ila wa innahu la'ilmun lis-sa'ati fala tamtarunna biha. ọlọ́run ní walamma duriba ibnu Maryama masalan ìgbà tí wọ́n fi ànábì Ìsá ọmọ Mariam tí wọ́n fi ṣe àkàwé láwọn ìjọ rẹ ní wọ́n bẹ̀rẹ̀ sí ní fòfáyọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní dùnnú. ìní pé ńgbà tí àyà innakum wa ma ta'buduna min dunillahi hasabu jahannam nígbà tí àyà ń sọ̀kalẹ̀ pé ẹ̀yin gẹ̀gẹ̀rí àtẹ̀yìn àtàwọn òrìṣà yín tẹ̀sìn hasabu jahannam. inú náà jahannama la kò sí ìsẹ́pẹ́ inú jahannama lẹ́ẹ̀ máa jẹ́ lọ́jà lòdì àmà. ìkànnì àwọn kèfèrí ibnu zabaro ọba bàbá nàbí ìkọ̀ sí mo fi láàrin ọ̀nbà nàbí ìfi ọ̀rọ̀ jó tó ọ̀rọ̀ jó mi tó pé ẹ́ tó bá jẹ́ pé àwọn wà nù náà torí pa ń bọ̀ wọn àwọn náà wà nù náà torí pa àwọn kan ń bọ̀ náà wà nù náà. torí pé àwọn kan náà ń jọ́sìn fóònù náà zubairu ẹ nzairu òun náà wà nínú náà torí pé àwọn kan náà ti ń bọ̀ náà wọ́n dájọ́ pé ànábì yìí ń sá jésù tó pè lánàá bí ọlọ́run àtàwọn òṣàwà nínú náà wọ́n jọ wà ní àti bẹ̀rẹ̀ sí ní fò fàyọ̀ nù pé ó ti parí kò sí tó ọ̀rọ̀ ti ọ̀rọ̀ ti gòṣe. so ọlọ́run wa ń sọ ọ̀rọ̀ yẹn lọ tó fi á sọ pé wàá ìnáwó làwọn ìmọ̀ lè sáá àpẹẹrẹ pé àlùkè àmà ti tó ni. àwọn afọ́ni tafsir wọ́n ní ayé nùzúlù Ìsá alayhi salatu wa salam qabla yawmil qiyamati alamatun ala qurbi sáà. sísọ̀kalẹ̀ Jésù ìpadàbọ̀ wá sáyé rẹ̀ àmì kan àpẹẹrẹ kan ló jẹ́ nínú àwọn àmì àtàpẹẹrẹ ètò ń ṣe àfihàn pé ayé ti lọ síbi kọ̀ọ̀kọ̀ọ̀dún alùkìyàmà ó ti súnmọ́. bóòlù àti màpé bó ti jẹ́ nu nínú kìrọ́ mi ojúpọ̀nà míì tí a tún gbà káyà tó sì fẹsẹ̀ múlẹ̀ wọ́n kà ń bẹ̀ pé wàhíìnàwó làálàmú lè sáàtì alam bìmánà amaro, ẹni pé àpẹẹrẹ lélẹ́yìí jẹ́ àmì lélẹ́yìí jẹ́ tí ń tọ́ka sí kìyàmì sáà pé ayé ó ti fẹ́ parẹ́. kìrọ́ àyè wọ́n gbà látẹnu abdullahi ibn abbas àti àfàwà mujahidu àtàwọn míì min a'immati tafsir nínú àwọn àfáàgbà àgbà tí wọ́n dá nítọ́ tábà ń sọ nípa ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run tafsir al-Qur'an al-azim. ahmadu kọ́lọ̀ ń kọ́ bá ní kẹ́wọn àwọn náà tún gba àdéhùn kan wá látọ̀dọ̀ abdullahi bin abbas kọ́lọ̀ nǹkó bá nìyẹn ní fi tafsir hadhihi àyà nípa ìtumọ̀ àyà ti àgbọ̀n ó ní wa innahu la'ilmun li sa'ati qal khuruju Isa ibn Maryam alayhi salam qabla yawm al-qiyamah ìsọ̀kalẹ̀ anabi Isa tí ó padà wá sáyé kálukìá mọ́ bàbá Ibn Kathir kọ́lọ̀ nǹkan bá nìkẹ́ wọn wọ́n máa ọ̀rọ̀ táwọn afá sọ wọn mú wa wọ́n wá ní as-sahihu ọ̀rọ̀ yìí tó ṣe pé ọlálàáfíà jùlọ ọ̀rọ̀ yìí tó ṣe pé ọ̀fẹsẹ̀ múlẹ̀ jùlọ ni ká sọ pé dọ̀míìrù ti bẹ níbi wà ìnáwó dọ̀míìrù ó ń ṣẹ́rí padà lọ bá Isa salatu wa salam fa inna siyaqa fi dhikri torí pé ọ̀rọ̀ tí a ń sọ ọ́ bọ̀ ọ́ dá lórí ìrántí nípa ànábì Ìsá alayhi salatu wa salam eléyìí jẹ́ ẹ̀rí àkọ́kọ́ nínú ayé al-Qur'an léyìí tí ń tọ́ka sí pé ànábì Ìsá alayhi salatu wa salam ó ń padà bọ̀ wá sáyé wọn ò ní tún bí wọn ò sì ní jí nù sàárè torí pé kò kulẹ̀ sí èkó ẹnba kú ni máa jí jáde láti nà sàárè wọ́n gbé lọ sánmà ni tí ọba tún padà náà sánmà náà wọ́n tún ti gbé sọ̀kalẹ̀ wá. àyà mi àyà eléyìí nínú sọ́lọ́tù nìsá àyà one fifty seven sí one fifty nine ọgọ́jọ ó dín mẹ́ta sí ọgọ́jọ ó dín ẹyọ kan ọlọ́run bá sọ ń bẹ̀ pé wà kọ́ọ́lẹ́hìm ìyẹn ń bá àwọn yahudi wọ́n bá wọn wí. táwọn tí wọ́n fi lẹ́tọ̀ọ́ sí làwọn náà tí wọ́n fi lẹ́tọ̀ọ́ sí kọ́lọ́wọ́n bó gbé wọn jìnnà sí kẹ́ àti àánú rẹ̀ ó ti ń sọ àwọn ọ̀rọ̀ kan bọ̀ síwájú ó wá ní wà kọ́ọ́lẹ́hìm àtọ̀rọ̀ táwọn yahudi ti ń sọ pé ìnà kọ́tàlínà màsíhà àyìn sábìnà márìyàmà rasulallah àtọ̀rọ̀ tí wọ́n sọ tí wọ́n lanu tí wọ́n sọ pé awa lápá almasih ìyẹn anabi Isa ọmọ mariam rasulallahi òjíṣẹ́ ọlọm wọ́n máa lo ni wọn ò rí pa wọ́n máa sọ̀là ni wọn ò sì kà má gbélé bò ó walakin shubbiha lahum. ṣùgbọ́n àwọ̀ anabi Isa àwọ̀ jésù ọlọ́run gbé wọ ẹnìkan tí a rò pé inú jésù yìí táwọn pa òwò màkọta ló wò yàtọ̀ iná wọn ò pa lẹ́yìn tó màmá dájú pé jésù làwọn pa. ọlọ́wọ́ ń sọ̀rọ̀ bọ́ ń sọ̀rọ̀ bọ́ ní wàá min alil kitabi la yu'minanna bi qabla mawtihi wa yawma al-qiyamati yakunu alayhim shahida ọlọ́ni wàá min alil kitabi kò ní í sẹ́kù ẹnìkan kan mẹ́ nínú àwọn aálòlù kìtàbì àti kọ́ gba níbi ìsá kọ́ gbàgbọ́ kọ́bìlà màwùtí síwájú kó tó kú yẹnni pé nǹkan àbọ̀ wá sáyé nígbà ọba padà wáhùn àwọn kan gbàgbọ́ nínú àwọn Yàhúdí àwọn tí ò ní gbàgbọ́ náà ò ní gbàgbọ́ àwọn eléyìí ni wọ́n wà á pa wọ̀nyí ó mẹ́lì kìyàmẹ́tì kọ́bá àdìjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmẹ́tì yakuna alayhim shahida yóò jẹ́rìí yóò takò wọn abajọ́ mi dàrí kíámà. àwọn afáàní habil ayat àwọn ayàtà fìtí gbéyàwó rẹ kama anna tadullu ala anna yahuda lam yaqtulu Isa alayhi salam bí àyà ń ṣe ń tọ́ka sí pé àwọn yahudi wọn ò rí jésù wọn ò rí pa wọn lẹ́nu ìsọ́lẹ̀ bò wọn ò sì kàn án má bò ó. bá rọ̀fà àrùlọ ilé sánà bí kò ṣe gbọ́dọ̀ ṣe jẹ́ ni pé ọlọ́run gbé ga lọ sí sánà kàmá fi kọ́ọ̀lì yìí bó ti ń bẹnu àyà ètí bẹnu sọ́láṣà àlè mọ́ràn pé wàyíbi kọ́ọ̀dọ̀ lọ́wọ́ yà á ìní wà rọ̀fìràn kàyílá ọlọ́ni ẹ̀sìn tí ọlọ́run bá sọ pé jésù ìní ká èmi ni sí máa sí sánà wá ìní mọ́tàwá sí ká èmi ní ń forun kàn ọ́ èmi ní ń gbẹ̀mí rẹ̀. fàyínà tàbí lọ àyà yìí bákan náà ó ń tọ́ka sí wípé anamí àádọ́lì kìtàb ó ń bẹ́ẹ̀ náà wọn àádọ́lì kìtàb mẹ́ǹsà yóò kú mínú bí àyínsá àwọn tó ti pé wọ́n padà gba ànábì àyínsá wọ́n gbàgbọ́. ìgbó ọ̀wọ́ àtẹlẹ̀ fi áàkiri zaman yìí nígbà tí ayé bá ń parẹ́ lọ lọ́wọ́ kò sáàtà ayé ọ̀sán wọ̀dà àlèkà ń dànù sólè yìí nígbà tí ànábì Ìsá tó bá sọ̀kalẹ̀ wá sáyé wà kọ́bìlà mọ́wọ́sì yìí kó tó wá kú kàmájá àti bìdáàlì kalẹ̀ àdìsọ mọ́tàwásírò tó sọ̀hìyà gẹ́gẹ́ bí àwọn àdì ètò jẹ́ mọ́tàwásírò mo ti sọ fún pa àdìsọ àwọn tó pé àdìsọ mọ́tàwásírò mọ́tà ìbẹ̀rẹ̀ pé sígbà àrílọ́gbà àbí mọ́sílímù sọlá láàfin àti ọ̀lọ́ láàfin ọba ti bá ọ̀ma ọ̀ma ń pa àdìsí àlọ́ ni mutawatirun khalas ọ̀ tẹ̀wọ́ gbà ní yufidu al-ilma al-yaqin wa yajibu tasdiqu akhbariha. àbá sèkò ní islam ibn taymiya wọn kà wọn ọ̀rọ̀ kan bí tí ó gún lásìkò sí lọ. ẹ kàlẹ́ tẹ́lẹ̀ àkàlẹ́ tán ló jìnnà àkàlẹ́ ló jìnnà. ọyẹ ẹ jáwọ́ lọ síbi àwọn ẹ̀rí tó dá lórí sísọ̀kalẹ̀ anabi Isa aleyhi salatu wa salam nínú hadith anabi wa Muhammad sallallahu alayhi wa salam. hadith sọ̀wá lórí eléyìí hadith ń pọ̀ débi pé mùtàwáátìrọ̀ làwọn àfáà pè é àmínú bàfáà bíi mẹ́ta jẹ́sọ̀ pé àwọn hadith sọ̀wá lórí rẹ̀ mùtàwáátìrọ̀ ni bí o ti ẹ̀ tàwátàrà ọwọ́ pàṣẹ ń gbé pé Buhari gbà wá Muslim gbà wá ìdá sábàtà lè hadith yajibu al-imanu bihi. ومن لم يصدق ما جاء من ذلك الحديث فهو كافر لأنه رد قولا من أقوال النبي صلى الله عليه وسلم ولو اعترف بهذا الحديث لكنه أنكر العمل بكلمة من كلمات الحديث فهو كافر أيضا فالإثبات بالله لا فيها بالقرآن الناني إما تلسها أحاديث حديث لدندي أقول لهم كان لدندي nínú àwọn gbólóhùn tí mẹ́lẹ̀ gbọ́ ẹ̀ lọ́dá àtúgbò lè ní kẹlẹ́ wọn fara mọ́ ó ti di kẹfẹ́ nínú ọba ti fara mọ́. kámẹ́tẹ̀ wá sọ pé àwọn àhàdíìsù àhàdíìsù mùtàwátìrọ̀ làwọn àfáwọ̀ ni wọ́n pè. nínú àwọn àdíìsù tó wá lórí eléyìí máa rọ̀ wá ò ṣẹ̀yẹ̀ xọ́ ni Buhari àti Muslim yẹn ń pè ní sẹ́wà á ń lọ́dọ̀ àwọn àfáwọ̀ ní àdíìsù. ẹ̀fúlà ni ni ṣẹ̀yẹ̀ nínú ẹni àdéhùn sọ pé buhari àti muslim lọ gbà wá látọ̀dàbò rẹ̀ rà ọlọ́mba nìyọnu sí i olùjíṣẹ́ náà bá sallallahu alayhi wa sallam sọ pé walladhi nafsi biyadi mo fi ọlọ́run tẹ́mi mi ń bẹ lọ́rẹ̀ mi búra la yóò ṣe ká nà ó kù rẹpẹtẹ sáà ó kù báyìí an yanzila fikum ibnu Maryam tí ànábì àyínsá ọmọ mẹ́ríámà tí ó sọ̀kalẹ̀ sáàrin yín. tí ìròyìn rẹ̀ hakaman adla yóò jẹ́ onídàájọ́ onídéédé fayokasiru sọ̀líbà gbogbo àgbélébù pátá yóò máa rún wọn ní jégé. wàyàtò lọ́kìnzìr bẹ́ẹ̀ ni wọ́n máa pa ẹlẹ́dẹ̀ wàyàdàn lè jízíyàtà ìsàkọ́lẹ̀ táwọn èèyàn máa ń san jízíà káwọn mùsùlùmí tó bá yàn jagun wọn ó fi ìsìláàmù lọ sọ ìgbà fọlọ nìkan lọmọ jọ́sìn fún òjíṣẹ́ rẹ̀ anábì Muhammad tó bá ti nígbàgbọ́ sílẹ̀ yìí láwò láwò mà lánà wọn àlẹ́ yìí mà àlẹ́ yìí nà òun náà ti di mùsùlùmí lè ṣe àná. tó bá ní rárá o wọn ò ṣe ìsìláàmù ọ̀dà ọmọ nìkan jíṣìyà. táwọn ibi ìrìn sáré sọláṣọ ìsìláàmù tó ń bá wa dé owó òṣàkọlẹ̀ tí a máa ń san tí wọn ò bá tẹ̀sìn mọ́ tánìkátà máa tẹ̀sìn sí ẹ lọ́hùn so kò ní í sí nígbà tí ànábì ìsá ti ọba dé wọ̀yẹ́ náà lè hárùbá bẹ́ẹ̀ ni kò ní í sí ogun kò ní í sí má wọ̀yẹ́ fídùl máàl owó wà pọ̀ hátà láyà kúbálàwò àhàdùn owó pọ̀ débi pé ẹnìkan kan ò ní í tẹ́wọ́ bá hátà takuna sajdatul wahidatu khayran min ad-dunya wa ma fiha àsìkò tá a wí yìí kéyìn ó ṣe náà fílà rákà méjì kọ́nyẹ náà fi làn kó fínnáfínnà yẹn fọlọ́n ẹ̀sán tí yẹn ó rí mbẹ́ bí yẹn bá mà lásìkò ògbà náà ó lóore ju ayé àti ti nana ayé lọ. sọmọya la Abu Huraira lẹ́yìn náà Abu Huraira ni àdéhìsí wọn sọ fún yín yìí kó ló bá dáyín lójú dáadáa tí ò bá dáyín lójú tí ànábì àyín sáwọn padà bọ̀ wá báyìí bó ń ṣe wá nu àdéhìsí yìí ìkọ̀rọ̀ wò ìṣe ìtàn tọ́ba wò yín ẹ lọ ka áyà yìí. وإن من آل الكتاب إلا ليؤمنن به قبل موته ويوم القيامة يكون عليهم شهيدا ọlọ́run ní kò sẹ́nìkan nu àlọ́ lè kìtàbì àbí kó yà gba jésù gbọ́ nígbà ọba padà dé kó tó di pé yóò kú ọba jẹ́ òmìnira lè kíámà yóò jẹ́rìí yóò takò mọ́. àádọ́ ọ̀rọ̀ tá a bọ́ láti ẹnu àbúrò rẹ̀ ráì ó fi ń túmọ̀ ayé àlùkùránì ni ó mú àdéhìí wá kó tó wá fi ayé alukuran ègbé lẹ́sẹ̀ kó lè máa tọ́ka sí wípé ànífẹ́ o kò ní sẹ́kọ̀ ẹnìkankan nínú àwọn ahlul kitab àti kọ́ yá àti gba ànábì Mùsá gbọ́ nígbà ọba padà dé kó tó di pé òkú bíbẹ̀ ẹ̀dá kọ́ nítorí rẹ̀ ọ̀kan lọ́jọ́ náà lọ́hùn yọ làgbára àdìsí kanu àdìsí mi Bukhari àti Muslim náà ní atúngbà wá lọ́sọ̀dàbò rẹ̀ rà ọlọ́mbà níyọ́nù sí i ó lè sọ pé. كيف أنتم إذا أنزل ابن مريم fiikum وإمامكم imamukum minkum bóò nìṣe sí yín ó ṣe rí bóò lọ̀rọ̀ ó ṣe rí nígbà tí anabi Isa alayhi salatu wa salam nígbà ó bá sọ̀kalẹ̀ sí yín láàrin tí ìmáàmù yín máa dé tó ń sì bẹ láàrin yín ẹni tí ó máa ṣíwájú ẹ̀sìn pẹ́ pé nù yín ni yóò ti wá àdéhùn náà tún sọ pé ànábì yìí ń sá o wọn padà bọ̀ wá yọ sọ̀kalẹ̀ wá sáyé. nínú sahih muslim jabir bin abdullah radiyallahu anhu qala sami'tu an-nabiyya sallallahu alayhi wa sallam yaqul ó lè tún tẹ ara àwọn gbọ́ lẹ́nu òjíṣẹ́ náà ọba sallallahu alayhi wa sallam ti ń sọ pé la tazalu ta'ifatun min ummati yuqatiluna ala al-haqqi zahirin ila yawm al-qiyamah anábì ní àwọn ìjọ kan wọn à ní yẹ wọn ò ní gbò nínú ìjọ mi yòkọ́ọ̀tì lónà àdàlẹ̀ hákì wọn máa jagun lórí òdodo. lọ́ọ̀rìn bí a ṣe ń jagun bẹ́ẹ̀ ni wọ́n máa borí àwọn ọ̀tá títà lùkì àmọ́ ọlọ́run tí ó fi tó. ọwọ́n bá àdé yẹn lọ wọn ni fayanzilo ayinsa ibnu mariam adébíyẹn sọ ọmọ mariam yóò wá sọ kalẹ̀ fayakulu amiruhun ẹni tó jẹ́ aláṣẹ mọ̀mìnì nígbà náà ìyẹn imam alimadi alimantabor madi tá à ń retí yóò wá sọ fún àníbì ń sá pé sọ́ọ̀lì lánàá ó yá síwájú kó o kírun fún a eré ànábì ọlọ́run àyínsá aleyhi salam fayakóòlù ànábì sọ fún mi pé là rárá èmi kí n kírun fún yín ìwọ náà ni kò kírun. ìnàbẹ́ àdọ́kùnrin alabaadin umaro tuntun yìí tẹ́ jẹ́ ọmọlẹ́yìn anabi muhammad sallallahu alayhi wa sallam apá kan nù yín ni ó máa jẹ́ aláṣẹ lórí apá kejì èmi kọ́ni màá jẹ́ àmì òrò fún yín tẹkirimatalọ haadiri umma ọlọ́run ló fi eléyìí pọ́n ìjọ yìí lé ní ìjọ anabi wa muhammad sallallahu alayhi wa sallam àṣà ìdùnnú wípé anabi anisa alayhi salatu wa salam yóò sọ̀kalẹ̀ yóò kírun lẹ́yìn máa dé ìyẹn ń bọ̀ bá sọ̀kalẹ̀ lọ́wọ́ parí àsìkò ayé. Imam Ahmadu kọ́lọ̀bánikẹ́ wọn àwọn náà tún gba hadith mi wá látọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu. An-nabiyya sallallahu alayhi wa sallam qala al-anbiya'u ikhwatun li'allat. àwọn ànábì ọlọ́run ọba lásòkè tí délẹ̀ ọmọ babalá fi wọ́n wé ummahatuhum shatta ìyá wọn ó yà lọ́tọ̀ọ̀tọ̀ wa dinuhum wahidun ṣùgbọ́n ẹ̀sìn wọn ẹ̀yọ kan ni kí ló ma bá wa tí a jẹ́ yẹn ni pé min haythul aqida ìgbàgbọ́ wọn oríṣi wọn ìṣe amúwátáyé onáníkẹ́ni la ilaha illallah ìyá wọn tó yà lọ́tọ̀ọ̀tọ̀ ìlò òfin tí tẹ́lọ̀ ń gbé fún ẹnì kọ̀ọ̀kan wọn òfin yàtọ̀ síra wọn ìlànà ìyá wọn tí ó yàtọ̀ àníbi wọn tẹ̀síwájú ó ní wa inni awla nasi bi Isa ibn Maryama tábà ń sọ nípa ẹn tó súnmọ́ ànábì Isa alayhi salatu wa salam jùlọ ẹn tó lẹ́tọ̀ọ́ sí Jésù jùlọ ànábì sọ wípé ẹ òun ànábì ni sallallahu alayhi wa sallam bó ló ti jẹ́ bẹ́ẹ̀ li'annahu lam yakun baynahu wa bayni wa torí pé ànábì ọlọ́run kankan ọ̀la èmi àti ẹ̀ láàrin bó ń ṣe lọ tán lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún ẹlẹ́mi náà wá dé lẹ́yìn rẹ̀ wàyí náà wò yẹn ń zèlò wàyí náà wò náà zèlò lópin ayé anabi anyisa wọn padà bọ̀ wá sáyé o sẹ́ǹgbọ́ o fàyídà rọ àìsùnmọ́ fàárìfò bẹ́ẹ̀ bá ti rí ẹ̀yà àmọ́ o pẹ̀lú àmì àtàwọn àròyìn àtàwọn àjúwe tí mo ti sọ fún yín nípa rẹ̀ eléyìí jẹ́ náà àwọn àhàdé ètò lórí ìṣọ̀kalẹ̀ anabi Isa aleyhi salatu wa salam kí làwọn àfáà sọ nípa àwọn àhàdíìsì yìí bá àti ẹ̀wọ́ ní tí a sọ wọ́n ní buhari gbàdíìsì wa wọ́n ní buhari àti mùsùlùmù wọ́n ní àgbà wa àti bùkátà sí láti máa táwọn àfáà sọ ṣùgbọ́n ju gbogbo ẹ lọ ní táwọn àfáà ni pé àwọn àhàdíìsì yìí mùtàwátìrọ̀ ni bàbá ibn Kathir kọ́lọ̀ nǹkan bá nìkẹ́ wọn wọ́n ní tàwátìrọ̀ tilẹ̀ àhàdíìsì an rasulillahi sallallahu alayhi wa sallam أنه أخبر بنزول عيسى عليه السلام يوم قبل يوم القيامة ولا حديث هو lórí pé ànábì Ìsá aleyhisalatu wasalam yóò sọ̀kalẹ̀ wá sórílẹ̀ ayé àwọn àdéhùn mùtàwátìrù ni àdéhùn mùtàwátìrù máa rọ̀ wáwù jama'atun yastahilu fil 'adati tawatu'uhum 'ala al-kadhibi wa asnadu ila shay'in mahsus báwọn afọ́ ní àdéhùn yẹn ti sọnù àwọn tí wọ́n gbà wọ́n pọ̀ wọn àtúntì ìlú kan wọn àti ibẹ̀ wá wọn àti orílẹ̀-èdè kan wọn àti ibẹ̀ wá eléyìí wá láti Ghana tọ̀hún láti Brazil eléyìí láti látàwọ. soviet wa pọ̀ tọ́run ó ṣòro kí wọ́n forí ìkòkò sọ́ọ́dún lórí àti parọ́ láti ṣe àfitì tánà bí òwe kí wọ́n ṣe àfitì rẹ̀ sí lọ́dọ̀. ẹnikẹ́ àdéhùn mọ̀tàwásírù ni ó dá lórí wípé anábìyẹn ń sá yọ sáyé kálukì àmọ́ òtótó ìmáàmù nàádìlá yóò jẹ́ ìmáàmù yóò jẹ́ onídéédé wàhákámẹ́ yóò sì jẹ́ onídàájọ́ mọ̀kòsítọ́n tí ó jẹ́ onídéédé bákan náà. irú ọ̀rọ̀ tí a sọ yìí ó ní bàbá wa Siddiq Hasan ńlọ́sọ irú ẹ̀ náà ní bàbá wa Ash-Shawkani náà sọ Al-Ammari irú ẹ̀ làwọn náà ó ní wọ́n sọ Ahmad Shakir kọ́lọ̀nkọ́ bá ní kẹ́ ògbó wọn ìlàwọn náà sọ kódà bàbá Albani àwọn náà sọ sí i wọ́n ní ìrìnlám ana hadith dajjali wa nuzul Isa alayhi salam mutawatiratun ọ̀rọ̀ ọba àlùmá nínú ndí ọba àmàtẹ́lẹ̀ tètè lọ́mọ gbogbo àwọn àdéhùn wa tó dá lórí masihu dajjal àti tó dá lórí ìsọ̀kalẹ̀ anabi Isa alayhi salatu wa salam àwọn àdéhùn ni o ìyẹ́jìbò ìmánu bíyà ó pọn dandan láti gba àwọn àdéhùn gbọ́. ولا تغتروا بمن يندعي فيها أنه حديث أحد ما في إتي ستين طبعا فكرة حديث حديث أحد ما بنتين ليو طبعا بنتين سبعون فإنهم جهاد àwọn tó ń rí òun àdìsá àádùn ni táǹkọ́ ní àdìsí gánà juhaalu ni wọn aláìmọ̀ká ni wọn jẹ́ bihá àdàlẹ̀ àìlmì tábà ń sọ nípa ìmọ̀ àdìsí tí nípa rí ọ̀rọ̀ sí bàbá tí wọ́n sọ yẹn ni pé mùtàwásírọ̀ òní. abala mi alihikmatu fi nuzuli Isa aleyhi salatu wa salam èyí ti rí sọjọ́ pé ànábì Isa nìkan òní ó sọ̀kalẹ̀ onìkan ni ó padà wá sáyé nínú àwọn ànábì ọlọ́run àìmọye tí a ti síwájú rẹ̀ lọ. kí ni wisdom behind the nuzuli Isa aleyhi salatu wa salam àṣírí wo ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọgbọ́n wo ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí ni tìtorí tó jẹ́ pọ̀ nìkan ní padà bọ̀ wá sáyé ìdí bíi márùn-ún làwọn àfa òní wọn ka tí ó pàkí ànábì àyínsá kọ́ padà wá sílé ayé lẹ́ẹ̀kan ìdí àkọ́kọ́ àrọ́dù àdàlù yahood fi záàmìhìm ànáwó kọ́tàlù àyínsá ìkíní ó ń bọ̀ wá fífi ọ̀rọ̀ fáwọn yahudi wọ́n ti sọ pé àwọn ti pa àwọn ti pa bí ẹ̀ pa ní o lára tí ń bọ̀ àṣẹ nù. ìyẹn ni pé fàbáyẹnà báwo tààlà kẹsìbáwọn ọlọ́run ti sàlàyé pé irọ́ ni apá o ànábìyẹn sáré ìsàlátù wàsálàm yóò tún wáá fi bí àmúlẹ̀ pé àníró lẹ pa wàá náwó lẹ́bi yàtúlóhùn àti pé òun gángan lò wọ́n pa yín nígbà lára àwọn tẹ́tí ń bọ̀ àṣẹ nù bá sì máa gbọ́ yóò pa àwọn Yahudi wàá náwó lẹ́bi yàtúlóhùn wà yàtúló rọ̀ ìsáhùn olórí àwọn Yahudi ń jọ́nà lọ ìyẹn Masihu Dajjal anabi nsa òní ọ̀pá bólúrí ogun bá ti kú àwọn ọmọ ogun wọn fẹsẹ̀ fẹ́ ni so débi pé àwọn yahudi ọmọ nsá káàkiri àtọ́nu níjẹjọ pé òkúta àti igi wọn máa pariwo ya Abdallah ya Muslim yahudun khalifi ta'al uqtuluhu yahudi mbẹlẹ yìí rẹ mùsùlùmí rẹ rọlọ́n wàá pa gbogbo igi ni ó sòfòfò àfi igi gárọ́kọ́dù nìkan. òní òní sòfófó. bàbá wa Ibnu Hajar kọ́lọ̀ nkọ́ba nìkẹ́ wọn wọ́n ní ọ̀rọ̀ yìí lọ tẹ̀wọ̀n jù nínú àwọn ọ̀rọ̀ mara ìfáwọn afá àwọn wa. wọ́n ní alayhi salatu wa salam wajada fil injil ọkà nínú injil ìyẹn ọba tó sọ kalẹ̀ fún ọkà nípa ọlá tí ń bẹ fáwọn sàbí anabiwa muhammed sallallahu alayhi wa sallam wọn náà wàá bẹ lọ́n kọ́lọ́n kó ṣìn lọ́kàn nínú wọn. ẹgbẹ́ bó ti wá nu suratul fatih wa masaluhum fil injil àpèjúwe àwọn sàbí nínú injil ìyẹn nínú tírà tá a sọ̀kalẹ̀ fún anabi Isa níta lè fi hàn wí kazari'in bí irúgbìn kan ní tá a gbìn akhraja shata'ahu. kọ́wá mú ọ̀gọ́ mà tó mú jáde fa azarọ́wò kọ́wá kún lọ́wọ́ fastaglabọ̀ kọ́wá lágbára fastawana tó náà wá dúró lórí ebè fúnra rẹ̀ jẹ́dẹ́ parí sóra. ìgbọ́kàn nípa ròyìn àwọn sàbẹ́ fàdá àlọ́ ọwọ́ abẹ́lẹ́ àwọn sàbẹ́ nínú àwọn sàbí ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam fastajaba Allahu du'aahu àdúrà tó ṣe ọlọ́run wá jẹ́ pé rẹ̀ ọlọ́run bá dúrà rẹ̀ wà àbùkọ́wò lọ́lọ́run fi wá ṣẹ́kù hàtà yanzila fi akhir zaman ló fi jẹ́ pé lọ́wọ́ parí ìbàtà yìí bá ń fẹ́ parí òun lànà bí Ìsá ònìyàn wà sọ̀kalẹ̀ wà sálẹ̀ mujaddidan li amri islam lẹ́yìn tí ó máa sọ àwọn àlámàrí islam ètò ti fẹ́ kú ìtàwọn yẹn ti fẹ́ gbàgbé yóò máa tún ṣe yóò máa mú wa lákọ̀tún. Imam Malik kọ́lọ̀ ń kọ́ bá nìkẹ́ wọn wọ́n sọ nù ọ̀rọ̀ pé balagoni ananasọ̀rọ̀ kánú idà rọ́ọ̀ sọ̀hábà tàlẹ́bìnà fatahu shama yakulun wàllọ́ làhà ọ̀láyà khayru min wọ́n ní ó tó àwọn létí fáwọn nàṣọ́ra tí wọ́n bẹ nílẹ̀ sáàmù tí wọ́n ti lè rí àwọn sàábé tí wọ́n sọ ìlú sáàmù bí ìlú ìsìláàmù níjẹ́ máa ń sọ nípa wọn ni pé a àwọn eléyìí àwọn sàábé ànábì wàlúùláì wọn lóore ju àwọn hàwàríyìn àwọn tí àwọn ọmọlẹ́yìn ànábì àyìn sá méjèèjì láwọn wọn lóore ju wọn lọ fi ìmọ̀ bẹ̀lágbà náà níbàámu sí ìròyìn ètò dé etí kọ̀ wa. Ibn Kathir kọ́lọ̀ nǹkan bá nìkẹ́ wọn wọ́n ní wàkàdàkù fi dhalika òdodo ní ẹ̀sọ́ nípa ntìyàn wíwù fẹ́ni àbí ọmọ tìrìkì ìjọ àníbà Muhammad sallallahu alayhi wa sallam mu'azzamatun fil kutubi àṣà fil kutubi al-mutaqaddima ọlọ́wọ́n bá ó bu ẹ̀yìn ó bu ọlá ó bù fún wọn ó ṣe ẹlẹ́ni tá a máa gbé tóbi nínú àwọn síra tó ti ṣíwájú àti àwọn akhbar àwọn ọ̀rọ̀ àwọn ìró alimusadawala ìtàwọn yẹn máa ń gbọ́ láàrin ara wọn. kódà ìmáàmù Zahabi ìgbà tí wọn máa sọ nípa ànábì àyínṣá òun ti ẹ̀fọ́ yanya ni pé sàbí onílé ànábì àyínṣá qala ìmáàmù Zahabi rahimahullah لعيسى عليه السلام في كتاب تجريد أسماء الصحابة قال عيسى ابن مريم عليه السلام صحابي ونبي فإنه رأى النبي صلى الله عليه وسلم ليلة الإسراء وسلم عليه فهو آخر الصحابة موتا ó sọ nípa rẹ̀ ó ní ànábì Ìsá alayhi salatu wa salam sàbí kàlọ́jẹ́ nínú àwọn sàbí ànábì ànábì ọlọ́run ti tọ́ ni ọba ànábì pàdé ọba ànábì gbọ́ okú sórí ìmánì òun lẹ́yìn tí ó kú káyìn nínú àwọn sàbí ànábì Muhammad sallallahu alayhi wa sallam. ajẹ́pẹ́ ìdí ẹlẹ́ẹ̀kejì ni pé ìdí aláwọ̀kọ́ sànńdé wọ́n bọ̀ wá pé àwọn Yahudi lónírọ́ wọ́n bọ̀ àtẹ̀rọ́dò fún wọn ẹlẹ́ẹ̀kejì nígbà mo ti ń aka náà kà nínú Injil nípa ìròyìn àwọn sàbẹ ọwọ́ abẹ lọ́run kọ́lọ́n tún náà lọ́kàn nínú àwọn sàbẹ ànábì ọlọ́run gba àdúrà rẹ̀ ìní ó fi sọ̀kalẹ̀ wá sáyé lọ́wọ́ òkè ayé nínú rẹ̀ ni pé sísọ̀kalẹ̀ sí sísọ̀kalẹ̀ ń bọ̀ wá sórílẹ̀ ayé torí pásíkò tí ó lò àsìkò okú rẹ̀ ó ti tó èmi ò jọ sọ̀kalẹ̀ sórílẹ̀ ayé. èyí ti rí lè yóò fanifil arm kó lè kú sórí ilẹ̀ bákan náà ká lè bá a sí sínú ilẹ̀ ìdí lẹ́sẹ̀ màkìlókun lẹ́sẹ̀ màkìlókun lẹ́sẹ̀ mí náà sọ̀rọ̀ àyàmú tàfi gbẹ́rìà kò sí dákan lọ́wọ́ bá ó láti inú yèèpẹ̀ àfikọ́jẹ́ pé ńgbà tí ọba kú nínú ilẹ̀ náà ni wọ́n ó sin sí fàyíwá àfikò nùzúlùú òrójà dajjal àtùgbà tí ọba wa sọ̀kalẹ̀ wá sáyẹn yóò ṣe pẹ̀ kí pẹ̀lú jíjáde màsíù dajjal fàyàtúlù ẹ̀ǹsà àlẹ́yìnsàlá ànábì ẹ̀ǹsà yóò sì pa ìdí ẹlẹ́ẹ̀kẹta nù yẹn ni pé àsìkò tó kó kú àsìkò rẹ̀ ti súnmọ́ sòkó bá àkú sórí ilẹ̀ látàrí pé nínú ilẹ̀ náà lọ́lọ́run ti dáa so ìdí ẹlẹ́ẹ̀kẹta ni ìdí ẹlẹ́ẹ̀kẹrin ni pé anahu yanzilu mukadiban linnasara ọ̀ ń bọ̀ wá sáyé láti wá pe àwọn kìrìsìtẹ́nì ló kù rọ́ irọ́lẹ̀ ń pa ámà ni ń wòye sọlọ́run wòye sọmọ ọlọ́run bó ló ti ajẹ́ má kó bá mi wájú ọlọ́run ọ̀ ń wá pe àwọn nàṣọ́ra àwọn kìrìsìtẹ́nì ọ̀ ń wá pe wọn lónírọ́ fayó zèyẹrò zèyí fáwọn fi da'wahum al-abatil àwọn ọ̀rọ̀rọ̀ ètí ń sọ nípa níbi níta alayhi salatu wa salam wọ́n bọ̀ wá sọ wàyí ò lè kò lọ al-milal kullaha fi zamani illa al-islam nígbà tí ànábì níta tó bá dé kò ní sí kìrìtẹ́nìtì mà yahudism kò ní sí mà gbogbo zimzimzimzimzimzimu kò ní sí kankan mọ́ nígbà tí ànábì níta tó bá dé gbogbo ẹni tí ń lórí ilẹ̀ pátá wọ́n máa jẹ́ mùsùlùmí. ìdí ẹlẹ́ẹ̀kanu أن خصوصيته بهذه الأمور المذكورة لقول النبي صلى الله عليه وسلم alayhi wa sallam ana awla الناس Isa ana awla nasi bi Isa. wọ́n ní tọ́fà ní ọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam tó sọ pé èmi ni mo lẹ́tọ̀ọ́ sí anabi Isa jù lọ ìyẹn ọmọ mariana torí pé laysa bayni wa baynahu nabiyyun kò sí anabi ọlọ́run kankan tó èmi àti ẹ̀ láàrin farafinullah àkàtún náà ti bí èdè parí rẹ̀ nǹkan lẹ́ẹ̀kẹfà wọ́pẹ̀lẹ̀ àdéhìí ìbéèrè kan lẹ̀ ọ̀dà márùn náà ni kò ju márùn yẹn lọ tọ́ba ti ní jọ́mẹ́jọ àti káàrò délẹ̀ ẹ́ káàrò délẹ̀ kókó ńlẹ̀ ọ̀dà lánàá bí kábàdé bí máa bá yá àkọ́mọ̀ àyìnsá àlẹ́ ìsàlámù kí ni jọ́mọ̀ fi ṣèdájọ́ sí báíbù ni májẹ̀mú tuntun ni àmájẹ̀mú láéláé àbí tíra mi ni ó tún mú wá tí bá ń bọ̀ wá láti sánà ìdáhùn ni pé ìyá àkómọ àyìnsá alayhi salam bí sẹ̀ríà àtẹ̀lẹ̀ Muhammadiyya òfin ànábìwá Muhammad oníyọ́ máa fi ṣe ìdájọ́ wọ̀yàkóònù min àtibáyì Muhammadin yóò sì jẹ́ kan àwọn olùtẹ̀lé anabi wa muhammad sallallahu alayhi wa sallam fàyínà wùlọ ayé ń sọlọ bí sẹ́rìn jẹ̀dẹ̀ níta àwọn wíni pé kò ní mú òfin tuntun kò ní mú wá dànàdínà lè islam torí pé ẹ̀sìn islam tánà bí mo wáyé ní ẹ̀sìn gbogbo àwọn ànábì ọlọ́run pátápátá ó ní akẹ́yìndé gbogbo àwọn ẹ̀sìn pátá wà bá a pín ìlàkìyà mi sáà ó ń tilẹ̀ sí tí ó máa ń ṣẹ́kù títí ayé wọ̀lá yunsahu islam ò ní kì í sẹ́sìn tó ti pé wọ́n parẹ́ látàrí pé anabi ọlọ́run ẹ̀ńsá látàrí kó dé rárá o fẹ̀yàkó ní ẹ̀ńsá hakiman adébíyà anabi ẹ̀ńsá nígbà ọ̀gá dé yóò máa jẹ́ adájọ́ kan nínú àwọn olùdájọ́ nínú àwọn onídàájọ́ ẹlẹ́sìn islam wa mujaddidan li amri islam bákan náà àwọn ọ̀rọ̀ ẹ̀sìn alámọ̀rí ẹ̀sìn àwọn sínú àyànnábì tó ti fẹ́ máa fún un yóò máa kájí yóò máa sọ ẹ̀sìn dọ̀tún torí kò sí ànábì kankan náà lẹ́yìn ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Jábìr ọmọ Abdullah kọ́lọ̀mbà ni yọnu sí olóńgbọ́ lẹ́nu òjútẹ́ náà bá tó sọ pé làtàzálì fàyè fàtàmìlì ó màtí yòkọ̀ tìlú náà lẹ́lẹ̀ hákì àwọn ìjọ kan nínú àwọn ìjọ mi wọn ò ní yẹ wọn ò ní wọn ò gbò lẹ́yìn tí ó máa jagun lórí òdodo wọn máa borí sálùkì àmọ́ òfin tó tí ànábìrin sá tí ó fi sọ̀kalẹ̀ sí aláàárín aláṣẹ wọn sọ pé wà á kírun fún wa fàyàkóòlù la yóò ní rárá o ìnàbá àdàkùnmọ̀ àlàbá àdàkùnmọ̀rọ̀ apákan náà ìyọ̀mọ̀ lẹ́yìn anábì wa Muhammad ilé máa jẹ́ aláṣẹ lé ara yín lórí tó ní àwọn ọ̀rọ̀ sábọ̀n àti gbọ́pẹ́ anábì rẹ̀ sá yóò yóò kírun tọ́yì kí wọ́n á lè rí lórí pé yóò ṣe hajj àmà hajj o fàfihàn Muslim nínú sahih Muslim hanzala alẹ asilami ọgbà àdìsí wa ó lóun gbọ́ sí àbúrò rẹ̀ rà radiyallahu anhu yuhaddisu tí mú àdìsí kan wá ètò gbọ́ láti nà nàbì sallallahu alaihi wasallam ọ̀dà nàbì sọ pé walladhi nafsi biyadihi ọlọ́run tẹ́mi mi bẹ́ lọ́rẹ̀ lè bóra lórí kíni layohilanna ibnu mariama bifajì rọ̀ha fajì rọ̀ha àyíkani láàrin maka àti madina anabi tọ́jú ọ̀nà nkọjá nígbà tí ń lọ sí bádìrì tí ń lọ jagun bádàrì ojú ọ̀nà ìkan náà lànà bí ìtọ́ kọjá nígbà tí ń lọ ṣe hajj àti nígbà tí ń lọ sí fatiu maka tọ́fẹ̀sọ ìlú maka di ìlú ẹ̀sìn ọ̀nà lànà bí ìgbà kọjá ayé ń gángan ní ànábì Ìsá alayhi salatu wa salam èmi ó ti máa níyàn wá kó n fẹ́ ṣe hajj hajj tàbí umrah àwọn làyẹ̀sẹ̀ nìyàwó náà àìbẹ́ẹ̀ tiẹ̀ kọ́ kọjá pé yóò ṣe ájì àti múra yóò ṣe papọ̀ tá a mà sí tamatron tàbí kiron yìí máa ọkọ ṣe múra lẹ́yìn ìgbà bá parí múra yóò farabalẹ̀ tásìkò ájì òfin tó yóò wà sí ájì tàbí kó ṣe wípé àti ájì àti múra méjèèjì ní ọjọ́ ṣe papọ̀ tí ó máa wá jẹ́ kọ́ọ́rí náà ènìgbà náà bí nípa rí sàlátù lára tí ń bọ̀ wá ṣe nu kò mú ìdájọ́ tuntun kò mú wá kùránì oní ọ̀mà lò àdéhìsì oní ọ̀mà lò yóò máa kírun ma'muman la imama yóò máa kírun lẹ́yìn tí yóò máa tò lẹ́yìn máàdì ìdìbò ni yóò síwájú kírun yóò máa kírun yóò ṣe ájì yóò ṣe ọmọrọ. bóòlù àtikọ́ anábìrin sá báwo ni yóò ṣe rí sọlẹ́yìn rẹ̀ àfẹ́yẹ ọdún tí ó lò láyé àtìgbà wo salatu wa salam ìfọ̀kànbalẹ̀ yóò kárí ilé kárí oko ọkàn àwọn èèyàn balẹ̀ wàdúró ìbàrọ̀kàt mo ṣiṣẹ́ ṣiṣẹ́ ń wọn òjèrè kọ̀sálùbáríkà ń bíṣẹ́ lásìkò rẹ̀ kọ́ o àlùbáríkà wo gbónú sẹ́tíkà lóko bá ń ṣe fi hàn àdé alayhi salam lásìkò rẹ̀ kọ́lọ̀ kọ́ bá lè ṣe àlékún ìké àti ègbè fún un. zamana hinsa àsìkò anábìyàn hinsa àsìkò ìfọ̀kànbalẹ̀ ni àsìkò àlàáfíà ni kódà àsìkò rọ̀ha àkókò gbẹdẹmukẹ ńlá àsìkò rẹ̀ ọ̀jẹ̀. yóò sì lè máa fi alimọ́tàlá gẹ̀zìr òjò máa rọ̀ ọ́ pọ̀ dáadáa lásìkò ìbàdàn òjò tí ó máa rọ̀ yìí òjò tí ó máa tilẹ̀ láǹfààní ni wàtó kùnìjọ àrùn sàmọ̀rọ̀ káà ilẹ̀ yóò máa mú èso rẹ̀ yóò máa jáde alùbáríkà nù lẹ̀ ilẹ̀ yóò máa pọ̀ jáde wọ̀yẹ̀fídùl owó ọ̀pọ̀ dáadáa lásìkò rẹ̀ wọ́tàdàhàbò ṣàánà ìbáraẹnijà kò ní í síná ìkórìíra ẹni ìbínú ara ẹni ìṣekèéta kò ní í sí láti pa níbi ìrìnsá aleyhi salatu wa salam nínú hadith ètí an-Nawas ibn Sam'an ètí ọgbà wá hadith ń gùn dáadáa wọn bẹ̀ ń bẹ̀ nípa nùzúlù ìrìnsá nípa bí àníbi ìrìnsá bí ó ti sọ̀kalẹ̀ àti kòrójú yájújà àti màjúj àwọn ìdánilá kan tó làwọn eléyìí náà àdèbí tí a náà ìyẹn lásìkò àdébìnrin sá àti bí ó ti bẹ náà bá kọlọǹkọ bá nípa wọn kọrùn wọn wà sí ìkọ olùhó ọmọ yóò ti rìn lọ òmà tọrọ lẹ́yìn ọrẹyìn Ọlọ́run ọwọ àárọ̀ òjò kan sáyé òjò yóò lágbára débi wípé láàyè kí nùmínú bẹ́ẹ̀ ìtumádàrin wàlà wàbúrin nítorí òfin bolé rẹ ilé ètí àfihàn bọ̀ ojú yọ wọnú bẹ̀ lọ ilé ètí akọ láti bí àmà ojú ọwọ bẹ̀ yọ wọ bẹ̀ lọ yẹn ní pé kò ní sílé tí ó là fóun bí kójú ọmọ fọba fàyẹ tìrìlẹ àrùndọ ojú yìí yóò wá fọ gbogbo lẹ tí ó mà tó ní hàtà yàtúrò kà á kàzálfàtì níbi kàzálfàtì yóò wá filẹ̀ lẹ̀ kílẹ̀ ọ̀dà ẹ̀gẹ́ bíi díngí yẹn ní pé kò ní sí nǹkan kan mọ́ lórí ilẹ̀ síwájú àsìkò àwọn yájújù àti màjújù so ọlọ́run ó ti àlákà wọn yóò ti pa wọ́n run wọ́n pọ̀ débi wípé òórùn wọn kò ní jẹ́ káwọn èèyàn gbádùn mọ́ lórí ilẹ̀ ànábì ìsọ̀wọ́ abẹ́lọ́run nígbà ọba abẹ́lọ́run ọlọ́run wà fi fọ gbogbo orí ilẹ̀ ilé ọ̀hún adá gẹ́gẹ́ bíi díngí látàrí pé bí ó sì má tí ò ní sí nǹkan lórí rẹ̀ fẹ́mi yóò kọ́ àrùn àwọn èso tí ń ya máa pọ̀ jáde di ìbàrọ̀kátàkì àlùbáríkà tí ń bẹ ya máa pọ̀ jáde fàyàwó má ìdín lọ́jọ́ tá a wí yìí káàkiri àǹfọ̀ bàtúmínà romana àwọn nǹka tí wọ́n pọ̀ nù àwọn èèyàn wọ́n máa jẹ èso romani wọn ò sì ní lè jẹ tán wọ́n yẹ sábẹ́ lọ́n bákan náà àwọn rẹ̀ wọ́n wọn fi gba wàyùbá àlùkùnlọ́wù fèrè sílẹ̀ àwọn ràkúnmí tọ́yàn ń bẹ lára wọn àlùbáríkà yóò máa wà ń bẹ̀ débi pé lákà ayọ̀ kan tẹ̀wọ̀n yẹn bá tí wọ́n bá gbé báyìí bí abí ife kan tí wọ́n bá gbé níbi ọyàn ràkúnmí làtẹ́tìfì àmàmìlẹ̀ náà yóò tún àwọn nǹkan tó pọ̀ ní àwọn èèyàn yóò tún àmọ̀ yóò gbẹ lọ ni pé àlùbáríkà yóò wà lásìkò rẹ̀ àlùbáríkà ọ̀pọ̀ dáadáa lásìkò rẹ̀ lọ́wọ́ parí mọ́dà sọ̀bàkọ́ ìbáàdàn nìzọ́lì fúnmọ̀ wàfáàtò ọjọ́ mélòó ni ó lò láyé oṣù mélòó ọdún mélòó lẹ́yìn bọ̀ bá sọ̀kalẹ̀ sórílẹ̀ ayé ìgbó ni yóò kú ó. wàá nà mọ́dà sọ̀bàkọ́ àyìn sáré ìsàlámù fìlà ọ̀rọ̀ ẹ̀rí ìgbà tí ó lò lórílẹ̀ lẹ́yìn tó bá sọ̀kalẹ̀ hadithi oríṣi méjì ńlọ wáyé hadithi kan dọ pé ogójì ọdún ìkandá ọdún méje fi riwayatin limami limami muslim inú ẹgbà wọ́ọ̀rọ̀ káàrí nínú sahih muslim abdullahi ibn amr ọlọ́mọba ni yọnu sí yín lọ́gbà wá làyàbà hàn sọ̀lọ́ àyín sáà bìnnà mariam òjijì ọlọ́mọba sọ pé ọlọ́mọba yóò tún ànábì àyín sáà yóò tún náà sáyé fàyàmùsọ̀mọ̀yàmùkọ̀sọ ànáàsó sábà á sì ní in yóò lo àwọn yóò lo ọdún méje pẹ̀lú ànábì àyín kò ní sí ogún mi ọ̀tẹ̀ mi kò ní sí láàrin wọn àdáwà ìbáraẹnisọ̀tá kò ní wáyé láàrin yẹn méjì sọmọ yóò sì lọ lẹ́yìn náà ọlọ́run wà fi atẹ́gùn kan yóò fi sọwọ́ sáyé atẹ́gùn yìí báárìdà yóò tutù atẹ́gùn yìí yóò fẹ́ wá láti lẹ̀ ṣáàn fàlàyé àbùkọ̀ aláwọ́jì àrùbí àdùn fi kọ́lbì mẹ́tọ́ọ̀lù dárasì mìíràn kọ́ ìrìn àwọn èèmán ìlà kọ̀bọ̀dọ́tì wọn atẹ́gùn yìí ò ní fẹsẹ̀ nìkan tó fi pé ntọ́mọ bí ọmọ náà gún ní ìmánì tàbí lóore tí ń bẹ lára onítàn atẹ́gùn ò ní fẹ́ sí àfikún onítàn kó sì yà fún ọjà dẹ̀ láyé. nínú ẹgbẹ́ ọ̀rọ̀ mi ìmáàmù amadu àtàgbọ́dà odò ìyẹn àgbà wá wọn ní fayam pọtọsí abdi arba'in wọn lógójì ọdún ìlànà ìbìrin sá òní yóò lò lórílẹ̀ ayé fún mi náà yóò kó wàyí àwọn mùsùlùmí ọjọ́ náà àwọn ni wọ́n kírun sí i lára àdéhùn méjì ó forí gbárí ìkàndá akọ ogójì ìkàndá akọ ọdún méje kò síjà ńlẹ ogójì ọdún ńlànà lè sáwọn ni yóò lò láyé kó tó lọ ó ti lo ọdún mẹ́tàlélọ́gbọ̀n thirty three nígbà ọba dé yóò lọ ọdún méje sí i èèjì má thirty three kí ni ó fún wa ogójì. هذا وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين أجاك أقول جزاكم الله خيرا أجاك صليك الشيء kí ọlọ́run kọ́ dákun kọ́ bá san àwọn ọ̀sáàsù wa lẹ́sàn-án olóore ẹ̀wù bí wọ́n ti bá wa yànnà náà rẹ̀ kí ọlọ́run kó jẹ́ kó yé wa ju bí wọ́n ti sọ fún wa lọ. ní báyìí tá a agbárí pé ọjọ́ ti ń lọ bí tànà ìbéèrè sì pọ̀ ní wa torí pé táwọn agbágbé ní ìjẹjọ aláǹfààní àti ka ìbéèrè kankan bákan náà ìbéèrè tòní náà tó ti kún àwọn amúṣira wọn ní súkísúkí tí wọn máa bá wa dáhùn àwọn ìbéèrè náà. ìbéèrè alákọ̀ọ́kọ́ wọ́n lé kẹjọ ẹ bá wa ṣe àlàyé. wọ́n ní kẹjọ kí ẹ bá ṣàlàyé nípa gbọ́dọ̀ <clears throat> tí ẹ sọ nípa pé ànábì kọ́kọ́ ròyìn pé Ibn Sayyad lè jẹ́ Masihu Dajjal kó tó wá padà hàn sí pé kò ní jẹ́ òun. bisimilah alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah ìbéèrè yẹn dá lórí ìdánilẹ́kọ̀ọ́ sí ìjẹjọ lórí Masihu Dajjal nígbà tí ń sọ nípa Masihu Dajjal lọ ayàgbára níwọ̀n abọ́sọ́dọ̀ ibnu sọ̀yáàd ibnu sọ̀yáàd yìí a ní ọ̀rọ̀ rẹ̀ ó rújú débi wípé kọ̀kọ́kọ́ yí ànábì náà nípìlẹ̀ ànábì náà ń wò ó torí pọ̀pọ̀lọpọ̀ àwọn àṣẹ́sí tí ń bẹ fún màsí òdàjà wọ́n ń rí lára ọkùnrin o bí ká ànábì ṣe ó ṣe tẹ́sítì fún ó ní mọ̀bọ́ tọ́jú tọ́jú nǹkan lẹ́dìọ́ kí ni tí mo tọ́jú lẹ́dìọ́ ṣé o lè sọ ó ní dọ́ dọ́ dọ́ ẹ̀ anábì ní dùkánù ni. so ibi táwọn afáàtì á parí ọ̀rọ̀ sí ni wípé ọ̀rọ̀ pa padà yí ànábì pé masiu dajjal kọ́ ni ibn sayyad gbìdọ̀dọ̀ lè pé ẹ̀ ń gbọ́ ọkọ rújú ọmọrù ń fọlọ́ ń búra àtàwọn tàbí mi náà pé à ibn òun gàgà ni òun gàgà ni masiu dajjal ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ yìí ó padà hàn sí gbogbo wọn débi àbí òfin lọ́rùn lẹ̀ èyí àkún ní òfò lẹ́nu tó sọ́lá kan àlẹ́ yìí kápò ní màtí ò dájà lùwọ́ kọ́ lọ́nà sọ́kọ́ ọ̀pá yíṣá ní ọ̀pá tó wọ̀n yíṣá tí ọ̀bà wá jọun àǹfààní wò lọ fẹ́ jẹ́ndé kọ́ ọ̀pá nìyí. tó nígbà ayé ànábì kò ṣe Islam ibi táwọn afa àti aráǹdì ọ̀rọ̀ rẹ̀ sí ni pé kàánà kàáínàn wà kàánà mínà dàjájìlá adágbébani ó tún wá jẹ́ kan nínú àwọn òpùrọ́ ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ yìí àní ọlọ́run lè bá ọ̀padà sí islam ṣùgbọ́n lẹ́yìn táwọn ibi ti kú tani a lè pè ń sàdé tábìrin ìlàgbé torí pé sàhábí yìí ilẹ̀ tó ti pé lákìyà nàbíyà sallallahu alayhi wa sallam mu'minan bihi wa mata ala al-iman ọba nàbí pàdé ọ̀rá nàbí ọgbọ́rọ̀ ẹ̀ náà nàbí ó sì kò sórí ìmánì ṣùgbọ́n ọba nàbí pàdé ọba nàbí gbọ́ lásìkò gbà lẹ́yìn ọ̀rẹ́ yẹn ó padà sí islam tàbíyìn làwọn afáàpè ọ̀padà báwọn ọ̀nà tí wọ́n jẹ́ ruwa tó lè hàdí yẹn sì jẹ́ sí kọ́ọ̀tù ṣùgbọ́n rẹ̀ pé kò sì jẹ́nu kò sì yá nàbí ọlọ́run wá padà fi yé bẹ́ẹ̀ ọ̀nkọ́ mọ̀tí ìdájá lo mọ̀tí ìdájá lo báyìí báyìí báyìí báyìí ni o inú sàyáàdù sọ ń fọ lójú kan kò fọ lójú kan o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀. asọ̀nàlọ nínú ìdánilẹ́kọ̀ọ́ tí ọlọ́nà ó yẹ pé oníbèrè nígbà tá a láǹfààní àti kàní ìjẹjọ wọn tó kọ lónìí ó ti wá torí mo ti rí méjèèjì ó ti jọra wọn. wọ́n ní pé ànábì sọ́nà àlè ọ̀sálá ó fi mọ̀ sí ìdàgbé àdìjọ ọkùnrin kan nígbà tí nípa ti wéré. wọ́n ní sí ọkùnrin tí ọwọ́ àtijọ́ jẹ́ mùsùlùmí ni. kì í ṣe mùsùlùmí. ẹni tó fi jọ kì í ṣe mùsùlùmí ibùdó kọ́tàn lànà mi fi jọ kì í ṣe mùsùlùmí ànábì èfi àwọn kéèdè mùsùlùmí wíwá ní ibú kéèdè ní ibú ní ibú. asana lọ ilé ikùn wọ́n ní kí ni ó jẹ́ ìdájọ́ mọ̀sí ìdájọ́ àlè gan. inú náà ní oṣù bá rẹ̀ lẹ́nu ìdá àròbò bíyà torí pò pera rẹ̀ lọ́lọ́run aláì ti pera rẹ̀ lọ́lọ́run inú náà ní oṣù bá rẹ̀ tó inú náà ní lọ. Assalamu alaikum wọ́n ní sí ọjà kí obìnrin máa gẹ irun. Ah, kódà tó fóbìnrin láti gẹrun. tó bá ti rà jẹ́ pé ìyàwó lé ni kò ẹ̀gbọ́dọ̀ gbọ́dọ̀ bẹ̀rù rárá ó sinrun ìjọba àfààní tí òfin ní wo bòmí mà látọ̀fọ̀ pé ẹ̀ka lóbìnrin máa ti rún lọ́sẹ̀ ó sílẹ̀ láàrin oṣù kan níta máa ti náà nù nígbà tí wọn lè tọ́ra sí aṣọ olùjẹ́ nù. ìwàkóbìnrin ọ̀fárí èèwọ̀ ni lẹ́yìn fífa ọjọ́ kejì tí a bá ti kọ́ fárí lẹ́yìn rẹ̀ èèwọ̀ ni sokóbìnrin ọ̀gẹ̀rún nàkírò ni ètò dàjú ni kóbìnrin òfin rẹ̀ lẹ̀ kọ́ máa dín fáfá rẹ̀ kó kíkọ́ mm, sí i mm. lórí tìlúfin. náà asalaamualeykum wọ́n ní ojú wo ni Islam fi wo fìdáfìyà bóyá ní ọjọ́ kẹta àbí ọjọ́ kẹjọ àti fìdáwò ọ̀fọ́ọ̀rọ̀ àti gbígbẹ bídíà ni èèwọ̀ nínú ṣẹ̀ríà Islam so ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí kọ́lọ̀ǹkọ́sà ni wà ìfẹ́ náà ó sì ń dà wá láàmú níbi pé nìkan sọ fún mi pé ẹwọ eléyìí ò lè iṣẹ́ lásìkò jíìlì tiwa yìí ẹjẹ́ àwọn ìṣí mi ò dé àwọn generation mi àwọn ó tún ṣe mo la fẹ́ wá mo la fẹ́ wá fi sí ẹ̀ ń tọ́jú rẹ̀ wa ó tọ́jú èèyàn wa dáadáa kọ́ wa fún ká dọ̀ pé ká má ṣàdúrà fún ká má ṣe fìdáwò fún sọ àwọn àfáà náà sì rí wọn yẹ pé bí tí wọn ó ti jẹ bí tí wọn ó ti jẹnu sọ àwọn náà ya wọn fà wọn lórí dáadáa wọn ó ṣe wá àti wórówóró ìṣẹ́jú márùn-ún ìṣẹ́jú mẹ́ta ẹ wá bẹ́ẹ̀lì yá yín ẹ wá bẹ́ẹ̀lì bàbá yín sọ àwọn tí wọn sanwó má bọ̀ wọn gbà tẹ̀ ń bẹ́ kékeré wọn sà sàn lágbà. èèwọ̀ níbi dáfídá òṣìṣẹ́ o èèwọ̀ ni o gbígbé àtọ́yanjú ni àdádálẹ̀ ni gbẹ́kù bá ti kú nǹkan mẹ́rin sí márùn-ún ńlá jẹ́ nǹkan láwùkọ́ gbèsè kọjẹ káwọ́ bò láṣẹ fún nǹkan lẹ́ẹ̀kejì káwẹ̀ fún ẹlẹ́ẹ̀kẹta káfọṣọ sí la ẹlẹ́ẹ̀kẹrin kákìrún sí la ètò karùn-ún bẹ́ẹ̀ òní kí a sí i tábà wá sí ètò tó kẹfà ká tó lọ níbi tá a wà ń ta bá sín tán ká tó kù ń bẹ́ẹ̀ ní ìbámu sí ìṣiṣẹ́ àníbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam anabi a máa sọ pé istaghfiru li akhikum. وصلوا الله له التثبيت فإنه الآن يسأل ẹni ìtì lọ ẹdún fásitì díẹ̀ ẹ tọrọ ọdaríjì ẹsẹ fọmọ àyà yín tẹ gbé bò ẹ̀bẹ̀ lọ́rùn kọlọm fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ torí pé ẹ bá ti kú òun bẹ́ẹ̀ ní ìsìn wọn wàá bí léèrè o ìbéèrè tí wọn bá bí ń bẹ ń ìní ó dìtámì nípa bí ọjọ́ àlùkìá náà rẹ̀ ó ṣe rí bọ́jà lùkámọ́ ó ti rí inú sàárè lèyìn ó ti mọ̀ yóò dá ní inú sàárè ni yóò tún dá ní inú sàárè lèyìn ó ti mọ̀ ìbéèrè mẹ́ta péré ní dìtàmínàntì tó bá ti lè rí dáhùn alhamdulilah tí o bá ti rí dáhùn tọ́ yóò sì jìyà lọ́jà lòkè amánu akálà tí ń ọba kú díẹ̀ ká parẹ́ nígbà bá pa nfèrè aláwọ̀ tí wọ́n fi pa ogbó èèyàn òun náà ó sùn òní ayẹ́tò àjùsámù mọ́tàkọ̀tìhátù gbogbo ẹ̀yin ẹran tẹ́ ẹ ti já putuputu ọlọ́run pa yín láti ẹ̀kẹ́ èso pọ̀ ní ìsìn tí wọ́n bá fọn fèrè ń. yà á wà ìlànà mẹ́mbà hasanà mí mọ̀rọ̀kọ́dìnà hàdà nà wàhádà rahman wàsádà kọlùmọ̀rọ̀sálù. àròtù wọn láti gbàtà ìfà fọn fèrè aláwọ̀ kọ́sí fèrè ẹlẹ́ẹ̀kejì. má fọn fèrè ẹlẹ́ẹ̀kejì láì pé aaa. Ah, egbede egbe àwọn òfò àwọn sórí ibú lónìí kálẹ̀ tó jí alẹ̀ ká ti ń sùn lọ wọn ni hada ma wada rahman ọjọ́ àlòkè àmà tọ́lọ́wọ́n bá tó wọ́n sàdéhùn rẹ̀ fún yín ọjọ́ àlòkè àmà ló ti déhùn o wàsádà kalimọ̀rọ̀sálóhùn táwọn òjijì ọlọ́run ti ń sọ̀dọ̀ ló ń parẹ́ ọjọ́ ni ló ti dé yìí ẹ̀ndé. a sọ ní lọ ilé ìbéèrè yìí ni ọ̀kadà pé ètò ẹ̀dá ń tẹ̀lé sí nípa yí pé elébèrè ní bó ti jẹ́ pé àwọn ti gbà pé kò sí ọjọ́ kẹta àti ọjọ́ kẹjọ pé ká pé ọjọ́ kẹta ọ̀hún tíjọ́ tó kù bá kú ni wọ́n mú ká ní àbí ọjọ́ tí wọ́n bá sin òkú. ó ń béèrè lóun ti gbàgbé kò sí fìdáwò mọ̀ ti gbàgbé kò sí fìdáwò tó làbúrò béèrè jọ́sí ẹ bẹ̀rẹ̀. sẹ́rí bọ́lá kọ́ sànù wa. sẹ́rí tíyàn bá jẹ́ onímọ̀ kọ́lọ̀njá lónímọ̀ ó bùkátà sí kọ̀náà kó máa ṣe ládùá tíyàn bá ti ya yọ ọkàn tíyàn bá ti ya yọ ọkàn yóò tù kí ó lódì yóò sì fàǹfà kó fà. àdéhìsì à ń lò tí wọ́n fi ń ṣe fìdáwò àdéhìsì ń wé ṣe nǹkan léèwọ̀ fáwọn obìnrin ni ẹni kóbìnrin ẹ̀rìn ànábìbí ṣàlàyé ni téèyàn bá kú fóbìnrin kò gbọ́dọ̀ sopó rẹ̀ kò gbọ́dọ̀ dárò onítọ̀hún tayọ ọjọ́ mẹ́ta ọjọ́ kìíní dárò ọjọ́ kejì dárò ọjọ́ kẹta lẹ́yìn ọjọ́ kẹta báyìí kálukọ́ gba ní tẹ́lẹ̀ lọ́ni bókù sí léwu kó súnmọ́yàn tó ọjọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta màá sàlámà kálukọ́ gba ní tẹ́lẹ̀ lọ. kódà lẹ́yìn ọjọ́ kẹta bọ́ bákàrí ní tó bùkátà ti kọ́ lọ kí lé má tó wù tó ti ntòtí ntòtí ntòtí ńgbàgbé má tún wúlẹ̀ mọ́. ẹyin gbọ́ ni mo sẹ gbọ́ ni ìyọ́ máa tún àti gbọ́dọ̀ ní ti ń bọ̀ kò sunkún láti bọ́dọ̀ o ọwọ́ dẹnu bọ́dọ̀ ó dẹnu ọ̀nà ẹjọ́ ńlẹ̀ ní mùsùlùmù. ó sì ẹ̀yẹ́ ni o kò sunkún o sẹ́gun kẹ̀kẹ́ lójú ó yẹ kó máa sunkún bọ̀ látọ̀ ni kò sunkún látọ̀ mo bá dẹnu ọ̀nà ní ọ̀ pẹ́ẹ́kú. sojú gbogbo ẹ̀ lọ́ni wípé etí ọ̀jọ́ra wọn làwọn àfáàfin wéra wọn. àdéhìí ń sọ pé obìnrin ọ̀lẹ́tọ̀ọ́ láti dárò èèyàn rẹ̀ tó kú bó ṣe lè wù kó súnmọ́ tó ayọ̀ ọjọ́ mẹ́ta àkọ́kọ́ rẹ̀ nìkan oṣù mẹ́rin àtọjọ́ mẹ́wàá ni ó fi ṣòpó ọjọ́ mẹ́ta làwọn àfa wa fásitì dáwọ̀ ní ọjọ́ táwọn yóò tù ká ká fáwọn lórí wọn tó tó lọ lẹ́yìn tí a ti fáwọn lórí ńgbà wọn ó gbókùnú lẹ́yìn tí a gbókùnú sàárè ìtàn wọn rà sí wá sí lọ́rùn ọ̀sán arúmọdé ọlọ́run tẹ́lẹ̀. أحسن الله إليكم tẹ́lẹ̀ béèrè béèrè pé ẹ bá wa sọ àdúrà tí a máa ń ṣe ní ìjókòó alákọ̀ọ́kọ́ ìyòbí àjókòó láàrin bẹ́ẹ̀nì ṣàjìdàtẹ́ yìí àti àdúrà tá a máa ń ṣe nígbà tí a bá gbórí sókè ní rúkú. àwọn àdúrà méjèèjì ń wọ́gbọ̀n díẹ̀ nítorí àkàtà ni wípé ẹ lọ wo nu hisnu muslim citadel of a believer gbogbo nta a máa ń wí ọ̀nbẹ̀ǹbẹ̀ ó kọjá rabbana walakal hamdu nìkan hamdan kathiran tayyiban mubarakan fi mílíà samawati wal ardi wa mílíà ma baynahuma wa mílíà ma shita min shay ó tún kú jù bá ń lọ tòká lọ wo bẹ̀ ká mú sórí lábẹ́ níbi ìjókòó aláwọ̀kọ́ ìta jókòó gbólóhùn tó kéré jù tá a lè wí òní rọ́bìk fìrìlì rọ́bìk fìrìlì gbólóhùn tó kéré jù tá a lè wí nù ní ìbá tó a lè wí jù bá ń lọ ó tún bẹnu sádẹ́lì náà aláwọ̀mọ̀ tẹ́lẹ̀ wàhámni wàhásìní wàháfàání wàrzókòní tó gbólóhùn èyí ó wí ètí àbá lè wí ń bẹ̀ tó wọ́n dà tùmọ̀ká lọ wọnú sádẹ́lì àbá wọn gbólóhùn oríṣiríṣi tá a lè wí àbá níbẹ̀. náà ìbéèrè tí tó wà bí nìyí pé wọ́n ní tàbá ń kírun lọ àwọn àyà àtìtì ọlọ́run ti dákọ̀ anábìwọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tí máa mú bá wá kà lórí ìran tí a ṣe àṣàlásù fún ànábì níbẹ̀ àbíbò láti ṣe. irú àárín tí màá bá ń kà á á kàn fi sí gbọ́ ni o èèyàn ní ṣe sallallahu alayhi wa sallam èèyàn ní ṣe sókè o. tí àyíká máa ń kà ń lé làálàá rí lè máa ń sẹ́mi àrùn. من سمي ذكر النبي صلى الله عليه وسلم بإمكان فقال صلى الله عليه وسلم فلا شيء عليه عليه شيء má wí nǹkan kan ní o bọ́ọ̀bà tí a wí inú ni a ní ká wí sí kìsì pé a wí sókè mo rò pé ti yé má wí sókè o wí jẹ́jẹ́ sínú tí mo kéèyàn máa wí gan ló kéèyàn máa wí rárá gan ló wà asilam oníkè ìṣe àsàlátù fànàbí ẹ̀ẹ̀kan lọ́pọn dandan nù sẹ̀mí ẹ̀ẹ̀kan péré ńlọ́pọn dandan nù sẹ̀mí. ثم يستحب الإكثار من ذلك خاصة في أيام الجمعة أحسن الله إليكم ní béèrè béèrè yìí pé ṣé gbogbo ìgbà tí a bá ti lè ṣe kọ́sùrù náà ni a lè ṣe jámù a ní àti pé kẹ́ ẹ bá wa ṣàlàyé ìgbà tí jámù àti kọ́sùrù tó lè jẹ́ ọ̀ranyàn. kò sígbà tó lè jẹ́ ọ̀ranyàn àbí tí yẹn bá ń ta mọ́sẹ̀ ábà bíi mọ́sẹ̀ ábẹ́ni ẹ pé ànábì làbà kọ́sí o mọ̀tá ẹ pé mọ́síábù kan pé ẹ mọ́síábù ti a ìyàbọ̀ ànàfíyà ni ṣàfihàn yàbá ni ẹnìkan ló kù àwọn yẹn sọ níbi kan pé kọ́sírò dandan àwọn kan sọ pé ìtìmáàmù dandan tí ó gbà lọ ni wípé kò sí tàlázùmù kọ̀ọ̀kan dandan kọjá pé tíyàn bá ti lè ṣe kọ́sírò yóò ṣe jámù ó ti yé yẹn lè ṣe kọ́sírò kọ́ jámù yẹn lè ṣe jámù kọ́ mọ́ tó ti yẹ rọ́sọ̀ ni ṣùgbọ́n tó dáa jù nínú rọ́sọ̀ ni wípé ntọ́lọ́mùbá ṣe nídẹ̀kùn fún yàn kéèyàn jẹ àǹfààní òun ọlọ́run nífẹ̀ẹ́ sí bó ṣe kórìíra kó ṣe nǹkan léèwọ̀ fún yàn kéèyàn wá ṣe. tó ẹni pé ìtọ́ dáa jù ṣe rọ́sọ̀ kí ọ̀run zórí àti asiri lásìkò zórí àti kọ́sọ́ di àsìkò lásìkò zórí àti kọ́sọ́ àsìkò asiri kò tó kí i rọ́bà kékeré kejì rákà méjì rákà méjì ìkọ́ ọ̀nà kọ̀ọ̀kan fún kọ̀ọ̀kan. mo rò pé ti yé igbó lálé ṣe èyí tó tẹ̀wọ̀n lọ́rọ̀ àwọn jùmọ̀ ó tábà ti rìn ìrìn tó tó forty eight miles ó ṣe déédéé eighty six to ninety kilometres tí yẹn bá ti ṣe ìrìn àjò tó tó bá ń lọ dáa jù kéèyàn ò tó dín ìrànkùn àná àwọn afáàtà sọ wípé bí òtí ẹ̀ tó bá nà gbogbo ní tó bá ti lè jẹ́ sáfàrù nínú àádà pé sáfàrù ni ìrìn àjò ní àkàkún wọn ni gbogbo bẹ̀ náà láti lè bí ìrún kọ sọláwọ tán àlàhàn àlà. sọ́nà lọ ilé ikọ̀ ẹni béèrè béèrè pé kí ni ṣeré àsọ nípa fọ́tò yíyá. fọ́tò yíyá èèwọ̀ ni kéèyàn ya fọ́tò fọ́tò yíyà ìwọ ni kéèyàn ọ̀yà fọ́tò àfi tá a bá rí là lórí tó lè fa kéèyàn ọ̀yà fọ́tò lára là lórí ni pé èèyàn fẹ́ kọ rìpọ́ọ̀tì kan àbómi irú àwọn tí wọ́n ń fi pọ́jẹ́kì hàn níṣẹ́ láti bí àwọn ìlú mìíràn kí lọ kọ́ mọ́ṣáláṣí sílùú mi báyìí àwọn afẹ́kọ̀ọ́ jẹ́ káwọn èèyàn tó ń bẹ́ẹ̀ kálíbà mọ̀ pé mọ́ṣáláṣí kálíbà mọ̀ pé àwọn èèyàn ń bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ tí wọ́n máa kírun bẹ́ẹ̀ tó tọ́ láì bẹ́ẹ̀ tí ẹ̀kọ́ àwọn ká gbé oúnjẹ kalẹ̀ pé ẹ máa fi sóúnjẹ fáwọn aláwẹ̀ àwọn ká ti lọ síwájú tí wọ́n ti balẹ̀ jẹ́ tí wọ́n bo mọ́tíláṣí tí wọ́n ò ní kọ́ tí wọ́n ní wọ́n ṣe ìgbọ́ ètò ètò oúnjẹ àwẹ̀ fáwọn aláwẹ̀ tí wọ́n ò ní ṣe é adigun fẹ́ máa dá òtù ló fi di wípé ọ̀dà kéèlì bá mọ̀ pé owó yín á lò síbi tẹ́ ẹ̀ ní á lò sí ìsìbáàtù rèé ẹni pé láti lè bá a fẹsẹ̀ pé iṣẹ́ tá a rán ní ajẹ́ o làlórí lélẹ́yìn olùkọ́tíyé bàbá ń sọ nípa làlórí àdọ̀rọ̀rá tòtò kọ́dà rògbè kọ́dà rí à àní jọ́ tayọ òdiwọ̀n níta fẹ́ lò fún un olùkọ́tíyé so fọ́tò yìí à èèwọ̀ ni kó tún wá yà tán kó tún wá gbé sí inú ilé gàgàrà ọ̀nàlẹ́ka láàánú òní wọ̀bẹ̀ àdínú àwọn alágídí kàtí àtọ́ wípé fọ́tò yìí à pé kò sí tó burú ń bẹ èèyàn lè yà á ọwọ́ ìrẹ́ nìkan lè yàn ò lè gbẹ kọ́dà àdìsá Àìṣà òdì àláwọ̀ àníyá sèrè náà ní bẹ́ńbẹ́ ọkọ̀ ń tukọ́ tó nìkan sí ẹnu ọ̀nà lánàá bí ní àá súwárù náà lélẹ́yìn sèrè lélẹ́yìn náà tó fi mọ̀kọ́ ń sagídí nù ọ̀fẹ́ tẹ̀lé ọ̀rọ̀ àná bísí ọ̀rẹ́ sọ́lá ju bẹ́ẹ̀ lọ fọ́tò yíyà ìwọ ni olùkọ́ àti ṣe ìdánilẹ́kọ̀ọ́ tó jọ mílíọ̀nù rí ní lọ́jà àbá tòwáfà àkàtì ẹ̀wà ń jọ́nà tó fẹ́ẹ́ tó fẹ́ máa tilé mú ní àdìsí kan bẹ́ẹ̀ lórí yàtọ̀ sọ ah, ní ẹ̀rẹ́ mi à yàtọ̀ sọ lẹ́yìn tí mo ti kà bí àrùn mọ́sálásí níbo lọ wà wọ́n kọ̀ sáré dàrọ́ bù lọ́ba ọba ní ọ̀dọ̀ kàmú ní à ah, ti ń kà fún yín kọ́ ni ti ń bẹ́ẹ̀ nù àdìsí yóò wọ́n á tẹ̀ tún ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọmọ rò pé kíní yẹn bẹ lọ́dọ̀ àwọn àkọ́ mi yẹn bá nífẹ̀ẹ́ sí àwọn èrè oríṣiríṣi lórí fọ́tò wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rà ta ni bàbá Dajjal ta ni màmá rẹ̀ níbo gan ni wọ́n ti ṣí gan. mo rò tó ń béèrè náà ní ọba ní ìṣèwádìí eléyàn. mo sọ pé ọ̀rọ̀ nípa màsíù dàjáàl tàbí nípa àṣírọ́tù sáà òmùmán òmùrùngbà ìgbéyàtọ̀ ni ibi ànábì bá sọ ma làwọn náà gbọdọ̀ sọ ma. So níta àbá ti rẹ́ẹ̀lì lórí àgbọ̀dọ̀ sọ́kọ́rọ̀ ò lè dàn sónà àwọn àdéfin ànábì ọ̀sọ́ pé ní báyìí ní bàbá rẹ̀ kò sọ pé ní báyìí ní ìyá rẹ̀ sọ ànábì ọ̀sọ́ akálàṣe ọ̀sọ̀gbà tí ó jáde àyèbí tí ó ti jáde ìgbà àwo ìròyìn rẹ̀ kí la tó ń wá kí la fẹ́ mọ̀ bẹ́ẹ̀ sí kí la fẹ́ mọ̀ ya rẹ̀ sí ọlọ́run sàlékún dáyà wọn. asọ̀nà lọ ilé ikùn wọ́n ní àkókò wo ni sùhá lọ bẹ̀rẹ̀ bákan náà àkókò wo ni ó sì parí. duha ọbẹ̀ láti àsìkò ìyálẹ̀ta àsìkò tó lóore jùlọ láti yan duha tí yàn bá láǹfààní láti ṣe bẹ́ẹ̀ bí aago mọ́kànlá tóun ó ti mú gan dáadáa ńlọ́dà jù láti yan duha torí ọ̀rọ̀ náà tó sọ pé sọ̀láàtúlẹ̀ àwàbínà náà fìlà àwọn tí wọ́n jẹ́ àwà àwọn olùṣẹ́rí padà lọ sọ́dọ̀ ọlọ́run lásìkò gbà tílẹ̀ bá ń jó ọmọ ara omi lẹ́sẹ̀ yìí ni pé ń lọ́dà ju kéèyàn yàn dùhà tí o gbé ọlọ́tọ̀ bá ti ráyè lásìkò lẹ́yìn bóòrùn bá ti gbá òkè látàsìkò tá a máa ń kírun ọdún léyàwó sòtí èdè kò báyìí là zọ́ọ̀ aláǹfààní láti yẹn náfìlà dùhà kìtọ́lọ̀ bá ní ká láǹfààní síbẹ̀ ẹ má jàjọ́ máa bọ́ máa lọ́wọ́ tẹ́lẹ̀ wọ́n sí olóore tá a lè fi wọ àlùjánnà nù. ahsana Allah ilaykum ìbéèrè kan wà níbi bóyá ẹni tọkọ ìbéèrè náà bí àwọn ọ̀wà ní ìjẹjọ àti àwọn ìjókòó kan sẹ́yìn nípa yìí pé wọ́n béèrè pé ṣé àwọn ahmadiyya sí mùsùlùmí ni wọ́n ìdá àti lọ́lá ìmọ̀ye ọjọ́ ti pé wọ́n ṣe mùsùlùmí pẹ̀lú àwọn ẹ̀rí tí ó pọ̀ tọ́jẹ́ rí gbè ní ẹ̀yìn. wọ́n ní ìbéèrè mi tó wá ní. ẹ̀dá lẹ́kọ̀ọ́ tó ní ahmadiyya ọ̀gbà pé jésù ń bọ̀ àṣàyẹ̀wò. náà wọ́n tó jẹ́ wọn ò bá máa di pé nbẹ wọn ní ọgá àwọn dandan ni máa di so à ń tún máa lámà á nìlá ọlọ́run ní jésù òkú àwọn ló ti kú ọ̀kan tó lórí àgbélébùú ni tó kẹfẹ́ rí lamadíà. wọ́n ní gẹ́gẹ́ bá a ti gbọ́ yí pé. ẹ dàpọ̀ sábà ní kẹfẹ́ rí lamadíà má jọ ẹ̀ amadíà o má jọ ẹ̀ amadíà o tó bá ti jọ àwọn kẹfẹ́ rí ló ń jẹ o ẹ̀rọ ọlọ́run kan ó kú lẹ́yìn ìgbà tí wọ́n á padà rí pé amadíà ni ó sì ń dùn mí ọlọ́run dùn mí pọ̀ ẹni dáadáa pátápátá gbáà ni ẹni ọlọ́run dáadáa ni ó ti kọ́ kó ń bẹ́ẹ̀ táwọn nǹkan tí wọ́n sọ nígbà àwọn tí wọ́n mú òṣèkí ni wọ́n máa wò pé pé àwọn tí mò ń túnú torí mo mọ sọ nípa dàjálù àti kẹ́mínú mọ́sálásí àwọn láwọn ọ̀sẹ̀ kan tí wọ́n á bá mi bí àwọn bẹ́ẹ̀ lẹ̀ tẹ́lẹ̀ àwọn ti kú òun rẹ̀ kíní kankankan àwọn ti dìbò àti àbá fún ta fẹ́ kírun àwa ti sùn yẹn nìkan wá pé nìkó kírun fà á bó ṣe lọ́gbọ́n ẹ̀wẹ́ nù àfi kóró ní bá káwájú bàtà láwà àtìbárò yà àmàdíyà ní olè kírun lẹ́yìn àmàdíyà mo ti kú lẹ́yìn ní ọba wọn kírun ìkírun ní èyí tí a tún lẹ́yìn kẹfẹ́rì irun tí ò ní gbà mo yà yà yọ ọ̀tà so lẹ́yìn ọ̀rẹ́ yìí mo padà kírun sí òkú lánàá sáré nígbà máa padà gbọ́ wípé àmàdíyà tó dájú mà ní ó mà sì tún lọ bẹ́ẹ̀ kó jọ̀rọ̀ ń bẹ̀ níbi mẹ́ẹ̀lì mẹ́sàn-án mẹ́ẹ̀lì mẹ́wàá a amadiya kẹfẹ́rí ni kìí ṣe mùsùlùmí amadiya kẹfẹ́rí ẹni wọn mo yẹ ṣe mùsùlùmí má jọyìn amadiya o má jọyìn amadiya kẹfẹ́rí ni lọ́ba jọyìn rẹ o ọlọ́run sànù wọn. ẹ má ti fi àyà kan ní òkúra ní ti lè pè ní rọ yíyún kọ́ má kó di àyà kó ti kẹ́límẹ̀ kan gbólóhùn kan nínú Kùránì lèèyàn bá gbàgbọ́. gbogbo a pátápátá èèyàn ò bá gbọ́nù. amadu azumi àyà àyà àyà ká sanizin nípa ànábìyàn ìsá sọ pé wà máa ń kọ́ta ló wà máa ń sọ́lá bó wà láti ń ṣubí àná amadu ọ̀gbẹ́lẹ́ yìí bọ̀ wọ́n ló ti kú sórí wọ́n ní ló kú sí lọ́nà India anabi mi jésù ń padà bọ̀ wá ẹ̀yin yóò padà bọ̀ wá onímọ̀ sí òdàjà lè lẹ̀ ẹ̀yin yóò sí mà sí òdàjà lè onímọ̀ adé ń bẹ ẹ̀yin yóò sí má dí ẹni gbọ́dọ̀ má má dùn má dí. sọ kẹfẹ rí lẹni báwọn ẹ̀yin ò lè sọ pé mo mo sì máa ń sọ ẹ̀yin ò lè sọ pé amadi àlò nǹkan fún láǹfààní láti lọ sí ájì sáúdí kẹfẹ rí ni amadi àti tọ. asànà lọ ilé ìkọ wọn ní gẹ́gẹ́ bíi a ti gbọ́ wípé àwọn Yahudi ń gbin igi garcot wọ́n ní sí àwọn igi wọ̀nyí tí wọ́n padà mọ sáṣìírí àwọn kèfèrí náà gẹ́gẹ́ bí òkúta àti àwọn igi mí ò sì mọ sáṣìírí kèfèrí. àníbi àníbi bá sọ máa ńlá máa sọ òkúta náà máa sọ pé yá Abdallah yá mùsùlùmù yahudun khalifi tàn án lọ́pẹ́lẹ́wò bókúta ti ń sọ ńlá wọn jí ọ̀ máa sọ. So ọwọ́ gárkọ́dù nìkan ni òní sọ pé yahudi ń bẹ lẹ́yìn ní wá pa á àwọn tí wọ́n tẹ̀lé yahudi jùlọ tí wọ́n tẹ̀lé náà gajal jùlọ àwọn yahudi àwọn obìnrin àwọn lárúbáwò oko bá a ti sọ ní inú ìdánilẹ́kọ̀ọ́ tó lọ́ọ́ fáwọn rẹ̀ kẹ́ lè fún gbọ́dọ̀ dáa. asana lọ ilé ìfún wọn ní kí ni sèré àsọ nípa owó ten percent àti five percent agreement tí a lè san tí a lè gbà. agreement yìí rẹ̀ o tọ́ba ti pé ẹni tí ń ta ilẹ̀ lápèjúwe tó tọ́jọ́ pé tọ́ba ti máa ń ra lẹ̀ yóò gba ten percent títí ń ṣiṣẹ́ ṣe ìrẹ̀lẹ̀ yìí ten percent tọ́ba gba owó iṣẹ́ rẹ̀ ni mo rò pé ti yé ṣùgbọ́n ẹ wá sọ fẹ́ nìkan pé à ẹnìkan máa fẹ́ talẹ̀ báyìí nìkan báyìí ìhò kìí ṣiṣẹ́ rẹ o ọwọ́ ẹnìkan ń talẹ̀ níbi báyìí wọn náà wá dúró pọ́ gba ten percent ọba gba ten percent ní àràmù lọ gbà owó tọ́ da ọ̀rọ̀ kò tí oṣù bẹ́ẹ̀ tí ń fi ń ṣiṣẹ́ ṣe bẹ́ẹ̀ náà lẹ́nu tó ṣe pé bí máa gbàjọ níta àti màtá tí máa ń gbàjọ ni pé bàbá dá pààtì ẹyọ kan bẹ̀ tí ẹ ní bàbá àwọn abẹ́ ẹyọ kan kọ mọ́tà yòókù mà tí bá ti ń wá fẹ́ pò ọ̀lọ́ òwò dá wọ́lọ́mà ọ̀rọ̀ kò tí o so ten percent fún ọkọ̀ wílò pẹ́pẹ́sẹ̀ tiẹ̀ ni pé ìsàmà wálẹ̀ káàkiri yóò mi lọ ẹlòmíì ọ̀tẹ̀ lọ́rùn yóò tún mi lọ yóò tún mi lọ yóò tún mi lọ owó sẹ́rẹ̀ lé lẹ́yìn kò sí tó láti gbà ṣùgbọ́n ọ̀tọ̀ abẹ́nìkan sílẹ̀ ẹnìkan ta lẹ́ńdí báyìí yá fún ọ lówó àbófẹ́ fún un o. tí a bá aago a rí i pé aago mẹ́fà bọ́ ti pẹ̀lú ìbéèrè méjì péré ni ó sì ṣé ká béèrè àdúgbò náà ìbéèrè alákọ̀ọ́kọ́ ń bì ní pé wọ́n ní tí èèyàn bá ṣe ṣètò sọ́mọ bíbí láti fi àyè sí ọmọ kan sí kejì pé káwọn ọmọ bá lè dàgbà pé wọ́n fẹ́ fi òdiwọ̀n sí pé ṣé ọlẹ́tọ̀ bẹ́ẹ̀ nínú Islam. ṣẹ́rí fètò sọ́mọ bíbí òun ìtì ẹ̀fẹ́ gbọ́ inú máa bí mi ní tí n bá ti gbọ́ inú máa ń rún mi ni especially lọ́dọ̀ àwọn oníyàwó méjì ìyàwó ẹ̀ka lónìí o yóò wá sọ fún ìyàwó lé wípé ìyẹn lọ bẹ̀tẹ̀ sọmọ bíbí nǹkan kan ìgbà wo ńgbọ̀ bá kó bẹ́ẹ̀ ni ẹlẹ́ni ta yóò wá lọ fẹ́ ìyàwó mi bọ́lá ọ̀bọ̀ wa mọ ìyàwó wa bí méjì yóò bí bẹ́ẹ̀ ta so fètò sọmọ bíbí mo ti sọ́n jẹ lò manu lè habli ń bẹ ẹni pé dènà oyún ọ̀nbẹ tọ́ba bù káàtà sí pẹ̀lú àjọmọ̀ láàrin wa àtọkọ ẹ̀jọ̀ ṣe tanzimu nasli ìfètòsọ́nà bíbí ìtísẹ̀rí àtọ́lọ̀ gángan là kalẹ̀ eléyìí ń bẹ tọ́ba ti ń fọ́mà rẹ lọ́yàn dáadáa ó ti fètòsọ́nà bíbí ìwọ àtàfẹ́ máa ríra yín tọ́ba ti ń fún lọ́yàn bó ti tọ́ àti bó ti yẹ kò lè lóyún mujarrab sódì méjì ọlọ́mùbá àfètòsínú kùránì ọmọ ọmọtẹ́ bá bí ẹ fún lọ́yàn ọdún méjì fún lọ́yàn ọdún méjì ẹ gbọ́yàn lẹ́nu rẹ̀ sòyìn ọmọ jẹ́ pé ọdún mẹ́ta mẹ́ta yóò mọ̀ wà láàrin ọmọ kọ̀ọ̀kan ètò láti fi sọ́mọ bíbí hàn bí ọdún mẹ́ta àbò sùn ọdún méjì àti oṣù mẹ́jọ oṣù méje oṣù mẹ́sàn-án yọmọ láàrin ọmọ kàṣíkà sùmọ́ká wa gba bẹ́rẹ́ àti ká yí ilé ọmọ padà àwọn tí wọ́n ń ṣe ẹ̀ lọ bí wọ́n lè rè ìnira ní padà kó bá wọn. ìkíní ọjọ́ oṣù rẹ̀ ò ní ní tàǹdà ẹni kò ní pé tàǹdà ẹni ọmọ ti píríọ̀dù ẹni nù ìyá àkọ́kọ́ nù tọ́lọ̀ ní máa ń jẹ wọn. ìdí ẹlẹ́ẹ̀kejì ni pé ìnira burúkú ìní máa ń fà fún wọn ìnira burúkú kódà níjọba ti ṣe báyìí ó lè máa mú jẹ bàtà di olóṣù mẹ́fà báyìí kò ní kò wá ní màá ti ń ṣe mọ́ borí ni bútù ní mú ni bóyá jẹjẹrẹ ọkàn ní jẹ ni bóyá ọfọ ẹrọ lọwọ bọrọ ẹsẹ̀ tí ò ní tó ṣe mọ́ wọlé àbúrò ní bẹ́ẹ̀ o àbúrò ní bẹ́ẹ̀ yóò bá gán yorùbá ní ọlọ́run tó dẹnu níbùnbù kò gbàgbé táwọn àti bọ́ ó sáré pé wọ́n mùsùlùmí ẹ̀yẹ ọgbà kó ń lọ́lọ́ òun nítawákùlù wò nítawákùlù ẹ̀yin ó jí láàárọ̀ kò ní sóúnjẹ nù rẹ̀ ọgbàrá lọ́lọ́ ọgbà kọ́ náà ọba yóò ṣe jíjẹ àti mu yóò ṣe fún un ṣùgbọ́n kò ní jẹ́ òkàlẹ́ yóò ṣeré lọ yóò rí máa lu tí ó tẹ̀lé tí ó jẹ́ gbọ́n lẹ́yìn rẹ̀ yóò rí tí ó jẹ yóò jáde nílé làárọ̀ yóò padà wálé xinaafan lẹ́ntì kan rẹ̀ ó ti ṣe gbẹ̀ndù ìbọ̀lọ̀ ní ṣe fẹ́yẹ inú Riyadu Salihin anabi ni yadkhulu al-jannata aqwamun afidatuhum afida at-tayr àwọn yòókù wà lùjánà àwọn táwọn yòó lọ́ọ̀ka ẹ̀yẹ ni wọn ọkàn bí ọkàn yẹn ló ṣe bí ẹni pé mutawakkiluna ala Allah so ẹ máa ń pariwo fètò sọmọ bíbí kèfèrí ni mo ti máa ń sọ kèfèrí kèfèrí ìkíní òní tàwa kọlù ẹlẹ́ẹ̀kejì òní gbàgbọ́ nù kádàrà sọ̀rọ̀ pọ́nmọ́ rẹ̀ ló fi ń jẹ ló fi ń mu ni ọ̀lẹ́ ẹ̀gbọ́n rẹ̀ kọ́ wà má mi ń dá bàtìní alàlẹ́ abdulayi yẹrẹ zèkó wa nítorí ọjà tó mọ ọlọ́run ní pèsè rẹ̀ wà látàtúlù àwòlá rẹ̀ kọ́ mi ní ìmọ̀láàkì náà nínú àlùzó kọ̀kọ́ wà ìyá o àtẹ̀yìn àtàwọn yàrá là ń fún yàrá là ń pèsè ń tẹ̀jẹ̀ ń tẹ̀ mu. sọlá wọn sàn wọ ìfètè sọ́n bí ẹnẹ́jẹ̀ ẹnẹ́jẹ̀ ń gbọ́ ọmọ ní ìjókòó. asọ̀nà lọ ìrẹ́ ìkù láti kó sí ní asọ̀ ẹ̀ tó lóun sí ìfètò bíbí tó fẹ́ ti fi àlàfo sí ọmọ kan sí kejì ọwọ́ àti ṣe àsìkò tó wá rí sí ọmọ ọlọ́gbé kù ní ọ̀bá rọ́mọ bí eléyìí náà ṣẹlẹ̀ láwùjọ dáadáa tí wọ́n padà máa jẹ̀ka lẹ́yìn ìgbà náà. ìbéèrè tí ó kẹ́yìn wọ́n ní ṣé ọtọ́ kí mùsùlùmí ọmọ bá aláìmọ̀kẹ́ rìn káàkiri nígbà tí a ti sọ fún pé ẹni tó ń bá rìn aláìmọ̀kan ni tó sì lè ṣàkóbá fún ẹni bẹ́ẹ̀. ẹni tí ó bá ti kó tiẹ̀ báyà láì dá mùsùlùmí ọ̀lẹ́tọ̀ láti máa gbárù ẹni bẹ́ẹ̀ ni ojútẹ náà bá sallallahu alayhi wa sallam ó ní alimari ó alábí ni kọ́lílì fàlíyàndọ̀rọ̀ àdókòmí láàmú yẹ kọ́lí ẹni àbárìn làmà fìṣe sí àtiwà àtẹ̀sìn ńlá fi kó wá ọyà àṣàkíyèsí ẹjọ́ màmá bá ṣe ọ̀rẹ́ ó tún sọ́nà mi ó lẹ́yìn tí ń bẹ́ni rẹ́rìn lẹ́yìn tí ń bọ́ ń fi ń dà sọ̀rọ̀ ni ẹni tí máa ń sọ̀rọ̀ ń lọ́ fi ń dà ìkànnì orin mẹ́ta yóò jẹ tiẹ̀ yìí máa kọ́ra lọ́ fi ń dà kó tún sára ó gbóòórùn tọ̀dà tàbí tí ọba lówó kọ́ rẹ̀ rí ó bùn bí ọba wa lówó tọ́ rẹ̀ rí ó sì yóò sì fi mọ́ rẹ̀ gbóòórùn tọ̀dà lọ́dọ̀ rẹ̀ ti ń da lọ́ fi bá ń bẹ́ni bó bí ẹni ń bá lágbẹ̀dẹ sọ̀rọ̀ ẹni ìkànnì aburú méjì ò lè fòrò èyí máa kíni ọ̀kanjọ lásọ ọba sọ rẹ̀ jẹ́ kó tún bara jẹ́ àyè bẹ́ẹ̀ tiẹ̀ kọ́ kó fi mú kó èéfín tí ò dá lọ́jọ́ gbé dàrí kìyàmù àlẹ́ àkìláhù yẹ́wò máa yẹ́bẹ̀ báàdùn lè báàdùn àdúwọ́n ilẹ̀ mọ̀tẹ́kẹ́ gbogbo ọ̀tá pátá ní ó gbogbo ọ̀rẹ́ pátá ní ó dọ̀tá lálùkìyàmù àfọwọ́n tí wọ́n bá jẹ́ olùbẹ̀rù ọlọ́run ọba nìkan ṣoṣo ẹni pé ẹni tí ó yà á lékún nímà lẹ́sìn níbẹ̀rù ọlọ́run torí ẹni tá a máa bá rìn lò gẹ́gẹ́ bí mùsùlùmí ẹni tí ó ṣàkóbá fún ni lábala ẹ̀sìn lábala ìwà lábala àbẹ̀rù ọlọ́run mùsùlùmí ọ̀gbọ̀dọ̀ pẹ̀lú ẹni bẹ́ẹ̀ lò ọlọ́run sàlẹ̀ wa nínú ojúṣe òbí oníkóṣì lákèésí àwọn wo lọmọ rẹ̀ ń bá sọ̀rẹ́ àwọn ni àjọ ń rìn ọba ti di kọ́ rẹ̀ tọ́da ni kò fi hàn lẹ̀ ọba ti di pẹ́ tí ó kó bá ní ọ̀yà wa bí ó ṣe yà wọ́n ọlọ́run sàlẹ̀ wa. subhanakallahumma wa bihamdik. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك